ó ní tí ọba sọ pé àtúnṣe ọ bẹ̀rẹ̀ pẹ̀lú mi ní nàìjíríà ń bì á jẹ́ pé ẹ àwọn asòfin yẹn ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn asòfin yẹn tó bá ń sọ pé orí mi làtúnṣe ó ti bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn asòfin ọ wá gbé gègélè òun ti sọ ti pé àwọn èèyàn kọ́ bí ara sí ń gbà náà ó ní kó ti ṣe gọ́vnọ̀ central bank rí ó gbogbo ètò ìṣúná nàìjíríà àwọn ọmọ house of assembly ló máa ń gbà àwọn senator àti rep àwọn ló ń gbà ìdá kan nù mẹ́rin ìyẹn ni kíta bá ń sírò yìí pé àwa ń ṣe bọ́jẹ́tì ní ìsìn ẹ̀rí pé bọ́jẹ́tì yẹn ń ti lọ nọ́mbà tá a gbọ́ rí ń ti lọ trillions sòtá bá ṣe bọ́jẹ́tì six trillion tọ̀tẹ̀ yìí tẹ̀ ti lé ní eight trillion tẹ̀ bá ṣe bọ́jẹ́tì eight trillion ok ẹ mú dakanu mẹ́rin rẹ̀ pure mathematicians èló ni two trillion two kìí ma ṣe billion trillion so ní ọ lọ sí assembly orílẹ̀-èdè tó ṣe é ké àwọn iléèwé wa dá àgbọ̀dọ̀ sọ mí hospital wa dá tá a bá gbádùn ìgbà gbogbo wa máa lọ ayé lọ sókèèrè títí wa kìí kọ́ yẹn lẹ́sẹ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so àwọn kan wá ń gba ìdá kan nu mẹ́rin yẹn àwọn ń gbà lọ bẹ́ẹ̀. akramakumullah ok ìgbà tó ń sọ bẹ́ẹ̀ yẹn ó wá gbé gègé lé báyìí ó ní òun ọ̀sọ́ pé kẹ́ ẹ já wọn kulẹ̀ tán o irú ẹni tí ń gba thirty million yẹn ẹ bá fún ìdajì rẹ̀ ìdajì rẹ̀ dé lò fifteen million ó ní òun fi ń da yín lójú irú àwọn sọ́jà. So tí wọ́n lọ da àyàkó ọ̀tá àbọn lójújà ìrọ àwọn ọlọ́pàá tó ń gbé bàákà lórí àti dáàbò bò ọmọ orílẹ̀-èdè tí wọ́n tún máa sọ wọ́n kúdúrú pé wọ́n náà sọ wọ́n kúdúrú sí mi tẹ́ ẹ bá tiẹ̀ fi pọ́wọ́ sùnmọ́ tó bá gbé pẹ́ẹ́lí àwọn eléyìí ò lè jà pátápátá nítorí orílẹ̀-èdè wọn àwọn eléyìí ò lè dúró kákáká nítorí ọmọ àlú wọn ó ní nìsín sẹ́yìn mọ̀ ike ìdájí tẹ́ jáun tọ́jọ́ fifteen million ó ní mo dábàá ike ẹ jẹ́ ká máa fún yàn ọgọ́rin ká máa fi owó oṣù tiwọn ìyẹn ni pé fifteen million divided by eighty and pure mathematicians sẹ́yìn mọ̀ ká rí more than one hundred and eighty thousand naira monthly. ok wọ well, baba graduate ara ẹni tó máa fún ọ ní one eighty thousand inú rẹ ó dùn àbí òní dùn àyè ó dùn bàjẹ́ tó nídìí kan lọ sí kolo Àbújá mọ́ àgọ́mọ̀sán ló kù sí nítorí pé alihamudulilayi ẹ̀rí kan ṣẹ̀ṣẹ̀ nídìí pé ọmọ kan jáde sukuu ẹ̀ wá dúró sóko mọ̀ sọ́wọ́n ní kí ni ń bẹ̀ ń bẹ̀ à fún one eighty thousand kí ni ò sí ń bẹ̀ tó nítorí à ń mú wọn ń bọ́ wọn ní kí làwọn ò rí ń bì ńgbà bá ti wá kú òun gba one eighty thousand tó lọ́ mọ́ ó di má lọ́ mọ́ akramakumullah tontori ẹ̀ ńgbà bá fún yẹn ní one eighty one eighty one eighty èèyàn mélòó la fi secure yẹn èèyàn eighty ẹnìkan sì gbà yóò gbé nǹkan rìgìdì mi yóò sẹnu kálò wọn sojú burúburú nígbà tí nǹkan kan wà fún tẹlẹ yẹn nínú owó kùmàkùmà ni akramakumullah islam ọkọ pé ẹni tó bá ṣiṣẹ́ kan sanwó rẹ̀ fún o àmọ́ sẹ́wò lẹ́yìn ṣe tẹ́ ń fi gba dúró owó ń ó wù yín bàjẹ́ kí nǹkan yẹn máa lọ bẹ́ẹ̀ so that mẹ̀kúnnù ó sì ṣẹ́kù mẹ̀kúnnù ẹni tó rí yóò fi máa bẹ́ẹ̀ gíga láéláé ẹni tó ń ṣe ránkà ìdèdè orí ránkà ìdèdè ló máa kú sí ẹni tó ń gbósùbà fún orí pé wọ́n ń gbósùbà fún lòun ó kú sí. àkàràmọ̀kúmọ̀ lọ ẹ̀ríkẹ́ ní nàìjíríà tí wọ́n ń bè yàtọ̀ sí owó tírò àwọn gọ́fìnà sọ́ngbà lóṣù wọ́n tún ní kinní kan wọ́n pè ní security vote security vote yẹn ah owó tabua níbẹ̀ lábẹ́rẹ́ igbe láti láti sọ ààbò òlu báwọn èèyàn lè máa gbáyé gbádùn kó lè máa bẹ lálàáfíà kó má sì pé nǹkan kó máa da omi àlàáfíà lúrú owó tí ń bẹ lábẹ́rẹ́ à ọ̀pọ̀ bàjẹ́ tó máa ń wọlé sọ́wọ́ àwọn gọ́vnà kọ̀ọ̀kan kí náà fi ṣe. ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. sani kálukú ọ̀ràn tí kọ́lọ́ gbé wa dìde ni lọ́jọ́ ńlá ọjọ́ tí kálukú dìde rojọ́ níwájú ọba arínúròdì ọba àgbáláyé sí ọ̀wọ́ láì sí ọ̀wọ́ láì ìdí tó fi jẹ́ sí ọ̀rẹ́ ó ní pé kò sí bá a ti lè kójọ tó tá kò lọ bìkan lẹ́yìn kú kọ́ wa jẹ́ pò ní kó bá wa tàbá déwájú ọlọ àárí kó wa àmọ́ ní o sì sábà bí àti wọná à ọlọ́run má sì wá lọ́ máa ná. akramakumullah á rí i pé gbowó yìí ṣe ń wọlé sí wọn lọ́wọ́ nìyẹn ẹ wò Zamfara state ẹ wò bẹ́ẹ̀ sì ń pa àwọn èèyàn pa púpa wàláhì tàláhì téèyàn bá máa gbọ́ ìròyìn téèyàn sì rí ti ń ṣẹlẹ̀ ń Zamfara nísìnyí yóò fẹ́ sún ẹ̀jẹ̀ ẹ̀mí ọmọ èèyàn kò wá ní ìtọ́ ẹ̀mí adìẹ mọ́ wọ́n wọ odidi ìlú kan wọ́n sì máa máwọn èèyàn máa pa wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì gbogbo ọkùnrin wọn ò rí pa wọn pa wọn ta ni sọ̀rọ̀ baálẹ̀ gan wọn máa kọ́kọ́ mú nílùú mi tó dùn òkè ńgbà bá tí wọ́n á mọ́ ọmọ ẹ̀yẹ ní tá a bá gbá létí sọmọ bàbá ẹni ní òrì ni tí ò ní họ gbogbo aráàlú ọba túlẹ̀ àwọn sì ti fọ́n ká wọ́n máa tọ́jú àwọn èèyàn wọ́n máa pa wọn lọ́kọ̀ọ̀kan àwọn obìnrin dáràn gbogbo ètò bá ti rọra jẹ́ kójú rẹ̀ ń dán báyìí wọ́n ń kó wọn lọ nù subhanallah alazim ok gbogbo security vote gbogbo adúrò owó yìí gbogbo ń bọ́ lọ́wọ́ àwọ̀ lọ. ẹlẹ́yìn ọdún lọ́wọ́ láyé ká liyawmin azim wọ́n ní ah, tó ṣẹlẹ̀ ní pé gọ́vùnà ní kò declare state of emergency òun ṣetán láti fi gọ́vùnàṣìpù sílẹ̀ báyìí nígbà tásìkò tátán ẹ̀wọ̀n kó sì méjì àbọ̀ ní kùnìs ó ti lọ ọdún mẹ́jọ tó dáa àsìkò tí wàá tán ó ní kò burú ẹ̀ declare state of emergency lẹ́yìn tẹ̀ ti palẹ̀ gbogbo owó má gbogbo ẹ̀ ń tẹ̀sìn pa àwọn ọ̀pọ̀ ọmọ ti yìn gbogbo ẹni tá ń jí gbé wọn gbéyàwó ti yìn la hawla wala quwwata illa billah ọ̀sán sàn sàn sàn láti Zamfara ó dé Kaduna state gbogbo security vote kò rí nǹkan kan sí ẹni tó bá tó kọ́sá máa gbọ̀nà Birnin Gwari kọ́ ọmọ gbàǹsó Kaduna bọ́jọ́ sàbójóoru bọ́jọ́ sàbójóoru ìlà hílò lẹ̀mí ọ̀mà sí báyìí ìlà hílò lẹ̀mí ọ̀mà sí báyìí àfa. nígbà wọn bá wá jí géńdégbé láì jálè wọn wá sọ pé káwọn èèyàn rẹ tá lọ mà àti tá lọ mà tá lọ àti tá lọ wọn bá ti rí àwọn nọ́mbà ńláńlá nínú ansẹt rẹ wọn bá fuyè mílíọ̀nù wọn lè ní ransom tí wọn san lórí rẹ fifty million owó kíni ìgbọ́rí láyè mi ọ̀gbọ́rí ọ̀gbọ́ lọ́tẹ̀ akramakumullah bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ nìkan pé àwọn èèyàn wó lọ wọn wó lọ nínú five million tán ni kàn gbogbo àwọn èèyàn rẹ̀ tó fẹ́ràn rẹ̀ five hundred thousand jọ wọ́n á bá wọn ọ̀daràn yìí sọ̀rọ̀ ìpè iye tá a rí kó jọ ni wọ́n náà dà kó burú ẹ máa kó ẹ má alẹ́ o torí ọkọ̀ alẹ́ lélẹ́yìn náà fi gbé o ìyẹn ni pé káwọn mi ọmọ <laughs> lórí pé wọ́n fi dáàbò bò wa polówó ńlọ akramakumullah tẹ ẹ bá wo nǹkan jà lọ́pọ̀lọpọ̀ ọlọ́pàá wa ń kó ká àti etí sọ́jà ń kó ká tẹ̀sí máa ń ti ń lọ láyé ẹ mọ̀ ìgbé àbágbàmù ah, àbágbàmù ìdí inú tó fi jẹ́ pé àwọn agbésùnmọ̀mí yẹn tọkànnù ọba dúró tìbàtìbà rẹ̀ mo rò pé ẹ̀yin náà ti rí fọ́tò orú ń gbé ká tọ́ ọba jẹun yóò lè gbé wọn ò tí ì síná àmọ́ tó o bá jẹun yóò ìbọn ò tí ì máa pọ̀ náà o tó o jẹun yóò lè gbé ok ìbọn tó yẹn o jẹun yóò kò lè gbé tí máa ń pọ̀ náà kọ́ ọ́ táyàn lókìtì ẹ wàláhì téèyàn ọba ní agbára kò lè gbé torí pé tí máa ń pọ̀ náà báyìí èèyàn ni wọ́n ń pè níbọn kò dúró gbẹ́jọ́ so ńgbà táwa sì ń gbé kankan wọ́n ń dáná pẹ̀lú àwọn àgbọn burúkú lọ́wọ́ ẹnìkan wá fún mi ròyìn pé numato táwọn wà ọlọ́pàá kan wà numato tẹ́kí láti fi táwọn ti ń bọ̀ ẹ̀wọ́ ọlọ́pàá lọ́wọ́ pẹ́sẹ́ wá rí sígínà pé àwọn tí ń bẹ wájú àwọn ọ̀daràn ni kíákíá lọ́lọ́pàá wà nkárá kọ́sẹ́ bó bá gbé màá náà lọ́wọ́ ìbọn tiẹ̀ bí kọ̀pá ní ọ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìbọn tàwọn eléyìí èèyàn ti wá para rẹ̀. Ah, nítorí pé eh, eh, ẹ̀yìn ẹsẹ̀ fẹ̀mí ara rẹ̀ wéwu tó bá pé gbọ̀ngìdì lò náà bá ní ìṣe mọ̀ pé ń bẹ̀ man to man àmọ́ ní ìsìn man stick ah, ọlọ́run mẹ́jọ àárín náà kànga akramakumullah ẹ̀rì owó tán kó fún ọ yẹn ìdí ẹ fi ra nǹkan ìjà tó ń pè security vote yẹn àti nǹkan èlò fáwọn ẹni tí. wọ́n ń jíjà àti gba àwọn èèyàn sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́vnọ̀ tí rà wọ́n máa rà pé owó àwọn làwọn fi rà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ náà tún máa dúpẹ́ ẹ gan o ẹ a fi rà tó fi pé wá dàbí ẹ̀yin náà ni nígbà wọn ní kan fólíò kan kọ́lẹ́rà wọ́n máa àbí ẹ̀kọ́ ni ẹ tún máa dúpẹ́ pé ẹ ṣé o ìyàwó gómìnà ẹ ṣé owó rẹ ni níbo ló ń ti rí so ńgbà tó ti gbọ́ àwọn èèyàn náà àwọn náà mẹ́tọ́ wọn owó orílẹ̀-èdè wa ń lọ ńlọkulọ̀ ń lọ ńlọkulọ̀ ààrá mi rẹ̀ ńlẹ̀ ní nàìjíríà tí wọ́n ń bì á rí i pé gbogbo ẹni tó bá ti wà nípò ipò òṣèlú especially àwọn gangan lọ́wọ́ wọn bà àwọn gangan lọ́wọ́ wọn bà owó orílẹ̀-èdè yẹn ibi tí ń parí sínú ìdí nu tí wọ́n bá ń sọ pé èèyàn ninety million ìyá ń jẹ wọn kò lè yààyàn lẹ́nu kò lè yààyàn lẹ́nu ẹ wo èèyàn kan tó ń bá ń rówó gbẹmù ẹ wo iye èèyàn tí ọmọ lọ péjọ sẹ́nu ọ̀nà rẹ̀ láàárọ̀ irú àsìkò tá a wà ń bẹ̀ yìí ẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń ṣòṣèlú lásìkò tẹ́yìn lọ sásùbáwọn tẹ́ ẹ bá nírú wọn ládùúgbò yín ẹ rí àwọn èèyàn tó ń lọ bìbà lẹ́nu ọ̀nà ẹlòmíì tí wọ́n ń retí pé tó bá ti jáde kọ́ jáde sáwọn lọ́wọ́ àwọn náà lásán kọ ìyá ló lé ẹlòmíì débẹ̀ bó tilẹ̀ jẹ́ kójú kòkòrò ní bẹ́ẹ̀ lòmíì jà ọ̀nà ọ̀sán láì rí nǹkan jáde yàtọ̀ sí pákó ṣùgbọ́n ojú kòkòrò ní jẹ́ toró ń gbogbo ètò lè akramakumullah á rí i pé nàìjíríà iná la wà ó níbi táwọn kan ti ń gba mílíọ̀nù yẹn iná ìjọba ti sọ pé òun lè san ọgbọ̀n ẹgbẹ̀rún lówó tó kéré jù ó sì fẹ́ ìjọba òrùka yìí náà dálẹ̀ wọ́n ní àwọn tó ń ronú sí i lẹ́yìn kọ́mítì lẹ́yìn kọ́mítì lẹ́yìn kọ́mítì ṣé kọ́mítì kan máa ń ṣiṣẹ́ fíṣẹ́ bíi láì náà tó gbogbo owó lọ́mẹ́ o gbogbo kọ́mítì tí wọ́n á rìsọ́ọ̀tì sí àtúnṣọ yìí pé à ń tún ronú sí i àtúnfẹ́ sẹ́ẹ̀tì kọ́mítì alágbára mi tí ó tuntun yẹ̀ wò gbogbo ẹ̀ kò sí fíṣẹ́ bíi láì mẹ́ o gbogbo wákàtí kọ̀ọ̀kan owó ni. akramakumullah àwọn ti mọ̀ igi bówó oṣù àwọn èèyàn ti ti wá pọ̀ tó látàrí pé wọ́n ti kan àbíkù míì mú nínú òṣèlú ní nàìjíríà tí wọ́n ń bí bẹ́ẹ̀ náà ló lè jíjà pọ̀ gan-an ẹ̀yin gan ẹ rí i pé tọ́mọ yín tó bá wà ń kó òṣèlú ẹ̀gbọ́n yín àbábúrò yín ó dipò òṣèlú mú àbí bàbá yín tẹ ẹni àbí ìyàwó yín ẹ̀ ní kọ́ kó rere lọ gbogbo ń tọ́ba ti wà lárọ̀ọ́wọ́tò rẹ̀ máa kó ni o ẹnìkan jẹ chairman ní ìlú kan ní Niger State ọkùnrin yẹn ó ti wá ní ìjó ti fásofọ irú táyé jọyún tí rẹ máa ń ṣe irú rẹ lónìí títí tó sì fi ṣe bí ọdún mẹ́ta lọ́fẹ̀ẹ́ kọ̀ pààrọ̀ tó bá ti lè parí sẹ́ eléyìí ti ń gbowó fún chairman yóò fi mọ́tò ọ́fíìsì sílẹ̀ sọ́fíìsì ni mọ́tò tiẹ̀ ní gbé wa ni gbogbo mọ̀lẹ́bí gbogbo ará gbogbo yìí kan bá ń bu olóṣù ni wọ́ àsìkò ẹ̀dá ni wọ́ ẹni tó jẹ́ kókò lórí lọ́wọ́ inú òṣì wọn bí ọ wọ́ wáyé wá sí rere nítorí pé kò sí báwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti ṣe ń ṣe kó náà kówó mi kọ́kọ́lé bí gbàtí bàálù fẹ́ fò ìdí nù tó fi jẹ́ pé àwa gángan fúnra ara wa àti ìrànlọ́wọ́ fórílẹ̀-èdè yìí gbogbo ọ̀nà kọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ ni màrà tí máa ń jáde lẹ́nu wa nítorí pé ọmọ yín bá ti débẹ̀ ẹ̀yin náà fẹ́ kó jíwó kó ni tá lẹni náà lónìí ti sọ pé wọ́n jíwó tó náà bá débẹ̀ lọ́la tí ò ní yí olè nàìjíríà ta ni kọfẹ́ sí kọfẹ́ sí ó dà níjẹ́ wà lórílẹ̀‐èdè yín ọ̀dà níjẹ́ òní ọ̀dà akramakumullah

ẹ̀yin tẹ́ bá dájọ́ jù náà máa yà lẹ́nu pé á adúrú èèyàn yìí làwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ń ṣe báyìí sí à corruption ni máa ń fà ìgbà bá ti dúró déédéé gbogbo ẹni tó yẹ kó lé gbogbo ẹni tó yẹ kó ọ́n ó gbogbo ẹni tó yẹ kó kó tó wọlé yóò máa gbogbo ẹni tó yẹ kó mọ́ lẹ́nu wọ́n mọ́ lẹ́nu ó tún máa tó nítorí pé corruption àti owó oṣù yẹn bó ti ṣe pọ̀ tó kò tó àwọn ẹni tí wọ́n wà nípò wọ̀nyẹn náà wọ́n rí i wọ́n ń jíwó wọ́n ń jíwó lọ sósì ọ̀pọ̀lọpọ̀ owó nàìjíríà wọ́n ń kó lọ sílùú òkèèrè ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ iná ló ní àwọn àkáùntì báńkì nílé òkèèrè gbàtọ́ bá sì ń kówó yìí pamọ́ máa kó pamọ́ ní náírà wọ́n máa kó pamọ́ ní hard currency bíi dọ́là bíi pound sterling bíi euro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iná máa ń kówó yìí pamọ́ kọ̀pẹ́ kò jìnnà iná níjọba amẹ́ríkà ló gbórúkọ àwọn gọ́vnà gọ́vnà gọ́vnà nàìjíríà jáde àti àkáǹtì tó ní kálukú wọn ní lọ́kọ̀ọ̀kan àwọn báńkì amẹ́ríkà àti iye tó ní kálukú níbẹ̀ ní dọ́là láwọn owó tó ṣe pé tí wọ́n bá kó wá stéètì ẹlòmíì tí wọ́n bá ní wọ́n fi tún ṣe á ah, yóò di àràmàǹdà pínlẹ̀ torí ẹ báyìí ní ṣẹlẹ̀ ọ̀pọ̀ àìmọye ló ti lọ ra létí lókèrè wọ́n ra létí London wọ́n ra létí Berlin wọ́n ra létí France lọ́lọ́kan àjọkan ẹni tó yẹ tó ra létí Washington ẹni tó ra létí New York New Jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníkálukú ọmọ ara lé káàkiri ẹni tó bá rí gbé jáde nìyẹn o akramakumullah á sì rí i pé àwọn owó yẹn. àtàwọn ilé tá a rà sọ́tún tá a rà sósì yẹn wọ́n máa padà pòórà ni àwọn onírí jẹ orílẹ̀-èdè òní lára rẹ̀ nítorí pé òyìnbó gbọ́n púpọ̀ àwọn ilé tẹ̀ ń rà sílùú òyìnbó yẹn òyìnbó sọ fún yín pé ẹ máa satak lórí ilé àti o tẹ bá wá sírò táàkì tẹ́ máa san lọ́dọọdún gbà mí a kéèyàn fi lọ kọ́lé sí kò yí nàìjíríà owó tẹ́ máa san lórí ilé rondo kan ilé rọ́ tẹ́ máa san millions of dollars so ọkọjá kéèyàn fi lọ ralẹ̀ ní billion kó tún akọ́lé billion sí ìkòyí lẹ́kọ̀ọ́ jamala Abuja so tani onìkan máa san táàsì lórí ilé táàsì lórí rédíò lórí tẹlifíṣàn ní Nàìjíríà wa ń bì wọ́n wá kó lọ ibi tó ti jíwó kó àwọn ránfààní rẹ̀ ìwọ gan alárò ní ránfààní rẹ̀ ẹlòmíì ò tí kú wọn gba lè má lọ́wọ́ ẹlòmíì ti kú ìjọba àlọ òyìnbó gbà má àwọn ọmọ lọ́wọ́ torí pé òyìnbó gbá púpọ̀ àwọn náà ti mọ̀ pé owó lé ní àwọn wàá sọ fáwọn ọmọ nípa àwọn fẹ́ kọ́ prove legality bí bàbá wọn ti ṣe nílé o kọ́ prove bí bàbá wọn ti ṣe nílé o àwọn ọmọ la fẹ́ prove bàbá wa ṣe gómìnà rí ok ó ṣe gómìnà rí èlò nígbà lóṣù tó fi wá ra dúró léyìí síbi sèlé ọwọ àlọ ẹmẹyẹ ìwé tó ti lọ kódà lómi ìkú àwọn ọmọ òtẹ́rù kó lè lọ kílèmù lé torí tí wọ́n bá bí ọdún wọn kó wọn ni ẹ dákun torí tọ́lọ̀ ìyá ń sin jẹ́ àwa ń bì ẹ̀yìn sì kówó ẹ̀ ń lọ fi ṣe báwọn ọ̀pọ̀lọpọ̀ owó ni òsè gbà padà mọ́ o nítorí pé ńgbà tówó ti wọ owó òyìnbó àwọn olóyìnbó yẹn àwọn ò lówó lọ làwọn fi ń sagbára wọn wàá máa fòfin oríṣiríṣi dè òfin oríṣiríṣi òfin oríṣiríṣi títí tó lówó òfin ni lè béèrè owó má pé n tó mú ọ ní adúrò owó yìí ọgbọ́dọ̀ prove ọ̀nà tó gbà ní ọgbọ́dọ̀ prove ọ̀nà tó gbà ní ebi gómìnà kan ní south south state ebo ti lọ rálí rẹgẹdẹ sí London yẹn ó wá ń ṣòwò kó n fẹ́ ra àwọn bàálù kan ibi tí ti ka ẹ̀sùn sí lẹ́sẹ̀ nù torí gbogbo owó náà kúkú ti wà ní báńkì tiwọn ní England láti kẹsùn sí lẹ́sẹ̀ mi àbá ló fi lo bí ọdún mẹ́ta àti nǹkan kan lọ́gbà ẹ̀wọ̀n wọn London kó tó tún dá padà sí Nàìjíríà ń bì ọwọ́ apẹjọ́ lórí pé gbogbo owó òun já sí kìnìkan kìnìkan kí lẹ́yìn fẹ́ kílẹ̀ ẹjọ́ tí wọ́n sọ wọn lówó yẹn ọ̀ lẹ́tọ̀ọ́ sí owó lé ní ọba parí èyí ṣètì ẹ láǹfààní èyí ṣàwọn ọmọ ìpínlẹ̀ rẹ lọ́jẹ́ owó yẹn sọnù. akramakumullah ẹ máa ká ní tí òróró kó jáde ní nàìjíríà bí wọn ṣẹ̀ṣẹ̀ máa riwó mọ́lẹ̀ o Ọga máa riwó mánu sálángá ọ̀gá sọ́jà ọ̀gá air force ní nàìjíríà bí ìtàn náà bá rí gbé wọn ń wọ́n kó sínú sílìn nígbà tí ẹrù bá wọn pa sílìn akramakumullah ọ̀nà ọba arọ kẹ̀kẹ́ wáò gẹ́gẹ́ bí káfíńtà kan ṣe ṣe kò ń gẹ́nu jàmọ̀kí nàìjà gbogbo èèyàn náà kúkú níbẹ̀rù ọlọ́ òun lọ ṣiṣẹ́ ń bẹ̀ so ibi títí wọn ń ṣiṣẹ́ yẹn ó sáré pé sílìn ah, yìí ń ṣe kẹ̀kẹ̀kẹ̀ ń gbin kí ló dé sílìn yìí ń gbin kí ló dé àbẹ̀yàn ah, kan ń bẹ lókè tí èso kété tí èso kúté wọn bá wọn ò sì ní ṣẹ̀ṣẹ̀ kọ́ wọn yìí sọ̀rọ̀ òkìtì níwájú ilé ọ̀bọ wọn ò ní ṣẹ̀ṣẹ̀ kọ́ káfíńtà ń bi téèyàn máa gbà gun àjà àfa bó ṣe lọ bá gbẹmú gbẹmú ọkọkọ dákú lọ náà sọgbà tó tají sí bí ṣe ń kówó jáde díẹ̀díẹ̀ nù yọ lọ ọmọ fẹ́ délé kábọ̀ yọ sá gbà kú lọ ọmọ fẹ́ délé kábọ̀ ọ sá fi kó ń palẹ̀ nǹkan máa ń bẹ̀ nǹkan fà àbí àjà máa ṣe lé owó akramakumullah ní nàìjíríà wa ń bì wọ́n ẹ̀sẹ̀ máa kówó pamọ́ sínú ilé téèyàn ò gbé wọ́n sì tún sí akọ̀ǹdíṣàn lówó lórí kọ́mọ́bà máa bu ilé ìtọ́sẹ̀lẹ̀ ládùúgbò kan Kaduna ń bẹ̀ wọn akramakumullah wọ́n ẹ̀sẹ̀ máa kówó pamọ́ kọ́mọ wa fọlọ́pàá sọ́lé bí ìgbà tí security house kan ni àtúwò tẹ́ ń jí kó ni ilé ìtọ́sẹ̀lẹ̀ ládùúgbò kan lẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọn nàìjíríà ti wá ń bì ẹ rí i pé bí a ti ṣe máa jíwó nìyẹn tọ́ba wa jíwó tán lọ́rọ̀ bá dé kóòtù wọ́n lè wọ́n á ṣẹjọ́ lórí owó yẹn ọdún kẹni ọdún kejì ọdún kẹta ọdún kẹrin wọ́n kó àwọn ọ̀daràn yẹn sínú black maria wíwíwíwíwí gbọ́dọ̀ bá dé bẹ́ẹ̀ wọ́n ni wọ́n tún fún bẹ́ẹ̀lì. abẹ́ ẹ̀kọ́ ni ẹ̀yin ẹ máa ká àwọn èrò abẹ́ gbọ́ kókó olú èrò ẹ máa dára káfíńtà ara rẹ ẹ ọkàn parẹ́ lásán tẹ́jẹ́ rẹ ọmọ arú. àbá wọn alẹ́ nìkan jíye báyìí seven hundred and fifty thousand naira fine kọ́mà lọ́lí. la ilaha illallah ẹ wo nǹkan o wọn sọ o. àmọ́ kó san seven hundred and fifty thousand naira kó máa lọ lé tọ́ba tún serú ẹ̀ ń jọ́ mi ọ̀kan àbò subhanallah tó ṣe bẹ́ẹ̀ náà wá ní ṣe bẹ́ẹ̀ náà lórílẹ̀‐èdè ó ṣe wá dáa ẹ̀rí tí wọ́n bá mú àwọn èèyàn lórí pé wọ́n jíwó wọ́n lè ṣẹjọ́ wọ́n kò ma pé bóyá títí ìgbà táwọn àbí iṣẹ́ ìbàdí ẹjọ́ yẹn ọ̀tàn ẹjọ́ ò ní tán ẹni gbọ́ pé wọ́n mẹ́nìkan ẹni gbọ́ pé wọ́n dájọ́ fẹ́nìkan ẹni gbọ́ pé wọ́n fi mọ́ ẹnìkan dání báwo wá lẹ́lùmí tó náà fẹ́ jalè ò sẹ́ni jalè ọ̀pọ̀lọpọ̀ ẹni tá a ní kó mólè èsì lọ́rọ̀ wọn dàbí bàtà fẹ́ràn àkókò lẹ́nu nígbà tá a bá gba owó kan lọ́dọ̀ ẹni tá a mú ṣé kò lè kọ̀yẹ́ kọ́ gba kíkà ní kọ̀yẹ́ kọ́ gba kíkà ọ̀lẹ̀ pé iye báyìí la mú. a ah, owó ń pọ̀ owó ń pọ̀ sẹ́wọ̀n pé owó ń pọ̀ owó ń pọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run nǹkan òṣòwò kó tó di pápọ̀ yìí nọ́mbà rẹ̀ lẹ̀ tá ẹ mọ yìí ẹ mọ kí nàìjíríà ń bì ọ̀pọ̀ ẹ mọ iye tó wà ní EFCC iná ni wọ́n tún fẹ̀sùn kàn wípé àwọn náà wọ wọn ọ̀ma ẹni tó wà ń bẹ̀ kẹ́ni tó wà ń bẹ̀ nísìnyí níbo ló ń wà kí ló dé tá a fi yọ àbí kí ló dé tó fi sá ẹni tó wà ń bẹ̀ síwájú tó náà tó jóbi kí ló dé kí ló ṣẹlẹ̀ àfi kọ́ lọ́wọ́ a tún ṣe. a rí i pé akramakumullah dájúdájú ọ̀pọ̀lọpọ̀ nǹkan iná là ń dáwọ́lé ní nàìjíríà wa ń o tá à ń sọ pé a fẹ́ ṣe ṣùgbọ́n tó ṣe pé jíjà ìṣòwò a lè má pariwo ikú afẹ́ já mi máa jíwò afẹ́ máa já lógun ṣùgbọ́n nǹkan tá à ó lè yàtọ̀ sí. àkàràmọ̀kúmọ̀lọ́ ẹ̀rìn akọ̀wé ìjọba kan tó kí wọ́n yọ fún ó tó tún fẹ́ lòmíì sí ní ìsìn ó lò lò two hundred and eighty million naira láti fi gé kókó abẹ́rẹ́ nǹkan mẹ́rin wọ́n ń pè ní grass cutter tẹ̀rí pé owó wọn pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni two hundred and eighty million naira wọ́n fi gé koríko sẹ́wọ̀n pé àwọn ẹ wọ́n ti gbé kíní ẹ àdá tí àwọn máa fi gé koríko ọ̀wọ́n pọ̀ ọ̀wọ́n pọ̀ láwọn abìkan two hundred and eighty million naira wọ́n fi gé koríko ok eléyìí nìsín tàbá sọ yìí pé àwa fúnra wa a fẹ́ ja ìṣòwò olùkúmakùmá lógun kí ló dé tìrú eléyìí tó ń rìn káàkiri tó ṣe pé òun náà tó ń rẹ́rìn bó ṣe fẹ́ ń sunkún bó ti ṣe wù tọ́yẹ kí irú rẹ̀ ó tún lè máa rẹ́rìn bó ṣe fẹ́ ó yẹ kó máa sunkún bó ti ṣe wù àbáwá láàmú rẹ́rìn túláàsì àbáwá láàmú sunkún túláàsì àkàràmọ́kọ́mọ́lá irú rẹ̀ ni ẹ̀ ẹ̀yin ẹ̀ wú ọ̀pọ̀lọpọ̀ nǹkan táǹsọ ipa àti ṣetán ó ti parí iṣẹ́ ti parí wọ́n ti kọ̀míṣàn rẹ̀ àbí ń retí kọ̀míṣánì ní nàìjíríà wa ń bì tó sì jẹ́ pé kọ́dà wọn ò ṣédè dàjì wọn ò ṣédè dàjì ẹ̀mí lónìí wọ́n ti àwọ́ọ̀dì pé wọ́n sọ̀nà mí tó ṣe pọ́nà parí wọ́n sì ní tọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ ní kí wọ́n ti parí ẹ̀. àìsówó olùkúmakúmakan kò ti bá náà lọ ògbómọ̀sọ́sọ́ yọ̀ ń bí ẹ rí i pé àìmọye ìgbà ni wọ́n àwọ́ọ̀dì contract ọ̀nà yẹn ò parí nítorí pé kí ni wọ́n sọ pé wọ́n ti parí ẹ̀ àkọọ́lẹ̀ tó wà ní kí ti parí ẹ̀. àwọn èyí tí wọ́n ṣe náà tí wọ́n sọ pé àwọn ṣe kódà nínú gbòòrò ẹ máa gba títì ẹ rí ibi kan ga ti ibìkan lọ adúpẹ́ fọlọ́ pẹ̀lú rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ńlẹ̀ ọmọ àgbà títí títí ọmọ àti báyìí yọmọ àti báyìí ọmọ àti báyìí subhanallah àtún àmọ ọkùnrin ọ̀nà gbágun gbágun àtún ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí wọ́n ń ṣe táwọn títì mi bọ́yá ìbàdí wọ́n tán òmíì wọ́n tán sọ èkejì táwọn bíi ṣe ìbàdí wọn tẹ̀lé kejì ńjọ́ tí àwọn kan tọ́já fẹnu gan tí wọ́n ò rí pé ṣé wọ́n ṣe àbí wọn ò ṣe táwọn fẹ́ wọ̀lù wọ́n ya jẹnẹrétọ̀ wọn fi tàn rí lẹ́ẹ̀kan so bóyá ńgbà táwọn bíi ṣe ìbàdí padà dé wọn tẹ̀lé kejì so ara ṣíṣe owó olùkùmọ̀kùmọ̀ náà nù akramakumullah ẹ rí i pé orílẹ̀-èdè tiwa ń bì kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ gbéṣẹ́ kan jáde iṣẹ́ yìí ó sì jẹ́ ten billion naira ten billion naira bàbá oníkangilá tó gba sẹ́yìn tipátipá ni ó fi rí six billion naira nàìjíríà nìyẹn four billion kọ́ ah kí ni sọ́yà wà fẹ́ máa látẹ́gùn bì ní kọ́ ọ́ bọ̀ wíjáre iye tó máa gba nìyẹn ó ti gba ten billion àbí èló six gbà sísì wọn kó fún ten ni wọ́n gbà kó burú ẹ̀ ṣiṣẹ́ kọ́ bọ́ọ̀sì subhanallah ok sábà wá sí sí sí sí sábà rí yọ̀bọ̀yọ̀bọ̀ ta ni òbí ta ni léèrè tẹ̀bí kálukú ti gba tiẹ̀ ara ti sọ owó olùkú makùnmánu akramakumullah a odidi gómìnà kan òun náà ni sọ pé ó gbé kọ́ńtrákì fáwọn èèyàn ó sì tún gbowó ìbọ̀bẹ nínú ẹ̀ gbogbo kámẹ́rà ń sì tún yà sẹ́wọ̀n pé lẹ́yìn náà kò sí tó burú nítorí pé a lè rí mú ó tó bá ṣe kí ni tó bá kú ònípò sẹ́wọ̀n pé òfin wa gbogbo rubbish ọfà ìgbà gbogbo corruption akramakumullah á rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ táwọn ṣe àṣìdá gbogbo táwọn ṣe ní nàìjíríà kò beat international level ṣe bá jáde lọ sórílẹ̀-èdè mi ẹ̀ mọ̀ pé tó tó wọn là sáyé wá ìlú la ti wọ̀ ẹ̀yìn náà ẹ̀rí tó gbogbo òlu táwọn bá fẹ́ sin kan nílùú wọn wọ́n máa ṣe dáa tiwakọ́ gbogbo ẹ̀ náà ni gbogbo wa náà ṣe ń jáde là ń rí i ṣùgbọ́n tó bá kan ká ṣe tiwa ń kọ́ bó bá ṣe gbà là torí corruption ní jẹ́ torí di eléyìí báyìí. nígbà tó ti di pé oníkálukú tí wọ́n ń ṣe nù ẹni tí ọba máa sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ tó náà yẹ kó sọ pé káì òun náà rí pé òun ò lè dá yàtọ̀ òun ò lè dá tó lóun náà ṣe màláìkà ibi táyé bá ń yí lọ káwọn náà bá wọn yí lọ ìdí nu tẹ́ fi rí pé àyàfi kọ́ lọ́wọ́ bọ́ sànù wà kí wọ́n á ní tó fà kí ni tó fà tí corruption yìí fi pọ̀ báyìí ní nàìjíríà ẹ jẹ́ ká mẹ́nuba mẹ́wàá péré nínú àwọn sábàbí táwọn òpin lọ́fà tába tí wàá lè mú àwọn kíní ìfò pẹ̀lú gbọ́lọ̀ orílẹ̀-èdè wọ́ọ̀dà akọ́tà bá máa ń tẹ̀síwá tá a ti máa ń tà lè ṣe sí i àfojú dira wa torí pé náà àti àjókòó yìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọmọọrú ẹni tó wọn yọ tó wọn tún yọ tó wọn tún yọ nu wa lọ́la ó ṣe é ṣe kọ́ ẹ pé olórí orílẹ̀-èdè ń bẹ nu wa ń bì nìyí ọjọ́ náà ní òdì pé ó ṣe é ṣe kọjá pé ẹni tó ń lọ́jà alákòóso ìpínlẹ̀ kan bẹ́ẹ̀ nu wa ní ọjọ́ tó lọ́wọ́ bá kọ pé ó débẹ̀ ní òdì pé ó ṣe é ṣe kọjá pé ẹni kọjá alákòóso ńlá kan bíi mínísítà ní nàìjíríà inú wa ní ọjọ́ tí ó débẹ̀ ní òtítù tòṣà bá ma ní ti ń ṣe wá tá a sì ronú ti ń fà tá a wọ́n náà bá yọ sí àmọ́ kò tọ́lọ̀ wọn kò gbé wa dé lọ́la alákọ̀ọ́kọ́ nínú sábàbí òun náà ní pé ẹ̀sìn ò sí ní nàìjíríà mi ẹ̀sìn ló máa ń káyàn lọ́wọ́ dé ẹ̀sìn ní ẹ jẹ́ kéèyàn ó ṣèbàjẹ́ ẹ̀sìn ní ẹ jẹ́ kéèyàn ó ṣe àìdáa ẹ̀sìn ní máa jẹ́ kéèyàn nítẹ́ lọ́rùn ẹ̀sìn ní jẹ́ kéèyàn jalè sí nàìjíríà ń bì ó wọn wà ò à ń lọ mọ́ṣáláṣí Eni ò sẹ́sìn wọ́n kúnnú ṣọ́ọ̀ṣì Eni ò sẹ́sìn àwọn eléégún náà ń ṣẹ́gun ẹ̀ní ò sẹ́sìn àwọn ọlọ́yà ń sọyà ò àwọn ọ̀dà báyà kò lè yé naijiria òdodo nàìjíríà kọ̀sẹ́sìn òdodo nàìjíríà ẹ̀sìn òdodo yìí máa jẹ́ kéèyàn ó ní ẹni tí ń sọ̀yàn láti nú àárẹ̀ yàn kìí jẹ́ kéèyàn ṣàìdá torí yàn máa wò pé ọlọ́run ọba ń rí yẹn kò sì sí téèyàn ti tọ́ pamọ́ àti gbé òtù àti pamọ́ lọ́wọ́ kò sí irú rẹ̀ nàìjíríà mi. ẹ rí i pé majority ẹ̀sìn táwọn èèyàn ń ṣe owó ganan fi ń wá ní nàìjíríà tí wọ́n á bì ìdí nu tó bá fẹ́ kọ́ mọ́sálásí lónìí àbáwọn ti ń kọ́ chọ́ọ̀chì owó tìjọba ń charge lórí àti báyìí àti approve plan àti ṣègbà kìí sọ owó kékeré bí owó pé ilé ìtajà lẹ́ ń kọ́ ni wọ́n ní kí ló dé wọ́n ní torí business center ìní kàtígórì tó ń gbé mọ́sálásí àti tọ́ọ̀tì. ok ó bá tó ń pa owó tọ́ọ̀tì àjíyàn rẹ̀ mọ́sálásí àwọn ìpawó mọ́sálásí ti wá àmọ́ mọ́sálásí ti yàn o nítorí pé ẹ̀yin náà kan gbá kóló tọ́ba ti sálámà dàjálà zàbí ilé la ẹ̀ ẹ́ lò wá ní wọnú gbá kóló ti yín lẹ́gbẹ̀ẹ́ owó tí chọ́ọ̀tì ń pa àwọn chọ́ọ̀tì wà nàìjíríà bí dókítà máa parí orin wọn tí wọ́n kọ́ ń jọ sunday àwọn ọ́dítọ̀ tí wọ́n máa ka owó wọ́n sì ka owó títí monday tuesday wednesday wọ́n tó padà síbi iṣẹ́ wọn sẹ́mi pé èèyàn kọjá àbíkẹ́ àfọ̀ yes business center kan ò tún jù bá náà lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn táwọn èèyàn ń ṣe ní nàìjíríà yìí kìí ṣẹ̀sìn tó lé wọn kó ń di ìbàjẹ́ ẹ̀sìn tó sọ àwọn gan da sí ìbàjẹ́ ni. ìdí inú dábì gbọ́ pé bàbá náà ń ṣe babaláwo bàbá ń ṣe gbẹtugbẹtu bàbá náà ń lọ bá fáwọn owó kọ́sọ́nù owó fáwọn àbẹ́ẹ̀kọ́ àwọn àbá náà ni wọ́n máa bórí èèyàn lọ bú wọn àbẹ́ẹ̀ ti ń gbé báàgì ká tí ase tún borí àtẹ̀tẹ̀ èèyàn lọ́wọ́ rẹ̀ jẹ yìí ti jẹ́ èyí tí wọ́n ká ọkàn èèyàn bíi mẹ́ta ti jẹ èyí tí ń lọ òkun sáré lóru ó sì rọ àbí ladies ni ogun dé orí tẹ wọ́n ti ní fi ń gé orí ó sì yọọ máa kékeré bọ̀ dára sẹ́sìn náà ẹ̀sìn ló ti ẹ̀sìn náà là ń ṣe ló fi sọ wá di ọmọ lẹ́yìn àwọn olóṣèlú tí ó wá sọnù wọn á kó láwà ní àbá sórí wọn máa polongo fáwọn olóṣèlú ẹ̀sìn náà ara burú tó bá wa Nàìjíríà kò sẹ́sìn kan tí máa káyàn lọ́wọ́ de ó débi pé kò sẹ́nìkan tó lè sọ pé káì lórúkọ ẹ̀sìn tẹ́rù ó sì bá àwọn èèyàn tó ní wọ́n mọ̀ pé náà ó náà da ìwọ owó tí ìwọ náà lọ́wọ́ sọ pé káì ìwọ gan káì. eléyìí wọ́n ń pè ní wáàzìrún dìní akánilọ́wọ́ de tẹ̀sí irú rẹ̀ la ti sọ fún wa sallallahu alaihi wasallam ó ní mo fọlọ́wọ́n bá búra àyè ń bọ̀ wá gba ìsìláàmù yìí débi pé arìnrìn àjò obìnrin yóò dá arìnrìn àjò láti Hira títí wá sí Mẹ́kà ìrìn tí èsì ìrìn oṣù kan kò ní bẹ̀rù ẹnìkan àyàfi ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nìkan àyàfi kókò lórí àwọn àgùntàn rẹ̀ tó bá yẹ kọ́ lágùntàn ìfọ̀kànbalẹ̀ ó ti jọba débi pé ẹnìkan ò ní rí nǹkan rẹ kó fẹ́ gbà ẹnìkan ò ní máa lépa ẹ̀mí rẹ kó fẹ́ pa ìtẹ́lọ́rùn ọ̀gá tí ó wà fáwọn èèyàn àwọn onírú rẹ ń bì o ẹ̀sìn ọwọ́ ẹ̀hẹ́hẹ́ inú ọ̀fi mẹ́sìn tí mo bá ń sọ nípa ẹ̀sìn ní ìsìnmọ́ ọmọ dá lórí Islam ẹ̀fọ́ àwọn yòókù lẹ̀ àwọn tẹ́lẹ̀ wọn ò sí lórí ẹ̀sìn pọ̀lọpọ̀ àwọn ẹni tẹ́ ń pè láàfáà nínú Islam tí wọ́n dúró déédéé ni wọ́n àdúró déédéé tóun náà ni wọ́n abà yín sọ pọ́lọ́ wọn bọ̀ fẹ́ nǹkan kan náà máa ma àyà nígbà tí ń sàlàyé bọ ó fọ àyà nítorí pé òwò pé tóun bá sàlàyé débi tí àyà yìí ń lọ ń fún ní ń lọ bẹ́ẹ̀ àfẹ́ àwọn èèyàn tá ń tajà náà tá lọ wá gbà á wọn ti kó yín sínú sáàbù. sòǹtorí di eléyìí ìgbà tí ó jẹ́ kí àmú ẹ̀sìn wa lọ́kùnkúndùn àkẹ́ ẹ̀sìn wa fún kankan tó ẹ̀sìn ò lè ká wa lọ́wọ́ dè kí lẹ mọ àwọn àpá gánà ni ṣèbọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n mọ àpá àti sàrà ni àwọn náà fúnra ra wọn wá sọ̀rọ̀ àwọn di asun rárá tẹ́gbẹ́ tí kankan bá pa wọn pọ̀ pẹ̀lú àwọn èèyàn wọ́n máa sun rárá wọ́n tún máa lọ máìkì má bàbá mi lọ́wọ́ pé bàbá ó tó bá wọn ẹ̀jẹ̀ wa náà pawó tiwa ó tó bá wọn tẹ̀wọ̀n kẹ́yìn tẹ́ wò wẹ́n mọ̀gẹ́ ẹ̀ ráwọn dàda ń tuntun àwọn ẹ̀kọ́ gẹ̀dẹ̀ lúná subhanallah ṣerú wọn náà ní wọn sọ fún pé ọlọ́sọ báyìí tó ní sọ fọ́ọ̀rẹ́ rẹ kí n jẹ́ àlọ́ so ìdínú tó fi jẹ́ pé I need láti re-establish tí ẹ̀sìn yín kọ́kọ́kọ́ fẹsẹ̀ múlẹ̀ káwọn ẹni tó bá jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn tí ó jẹ́ pé àwọn gangan fúnra ara ń kóra wọn jànù nítorí pé tí wọ́n bá ti kóra rẹ̀ ń jànù tó jẹ́ kẹ́sìn yẹn gan kọjá ti ń gáàdì tiẹ̀ ìwọ gan ò ní sọ fún yàn kan pé káì fún ọmọ káì tẹ̀rọ wọn máa yí pé èsè oníyọ̀bọ̀yọ̀bọ̀ ó sì lè parọ́ mọ́ lọ sọ àkọ́kọ́ apàdánù eléyìí dàmà sọ ìdí nu ẹ sì rí pé nàìjíríà náà wọ́n sọ pé kò sí tọkànjọba pẹ̀lú ẹ̀sìn kó ní kálukú ọmọ ẹsẹsìn tó bá fẹ́ nǹkan dàrú bẹ́ẹ̀ torí pé ẹ̀sìn lálẹ́ fi dẹ́rù báyìí tẹ máa sọ pé nìkan jalè ó jíwó ìjọba ó ṣe kínní sẹni tó mọ̀ nípa ẹ̀sìn tó bá bá sọ wàhálà yóò sùn fún un kódà tó bá torí ahùn amọ̀ntà lè báyàn sọ tí ó fi sunkún. pé a hèé ọ̀rọ̀ ọlọ́run ló ń fi ṣeré owó ló ti jí báyìí ọmọ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ báyìí láyé ànábì ẹ rí i pé ọkàn rẹ̀ ó bẹ̀rẹ̀ sí rọ̀ ẹ́ ṣé pé mo dáràn tó báyìí ṣé pé èèyàn abú ni mí tó báyìí ẹ̀sìn ló lè ti àwọn èèyàn rọ̀ ẹ wá sọ pé kò sí ní tọ́kàn yín pẹ̀lẹ́sìn wọ́n sì kàn wí bẹ́ẹ̀ ni oníwèé àbòjì tẹ́ máa fẹ́ lu àwọn àfa àtàwọn sọ́ọ̀tì láti fi mú káwọn èèyàn má dà lúrú wọ́n máa fi wọ́n sì bá wọn sọ̀rọ̀ kí wọ́n gba aṣíwájú ẹ̀sìn ọgbọ́n ọmọlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ wọ́n máa tó ní àlàáfíà rù irun tí wọ́n máa ń lu àwọn ọba fún wọ́n bẹ̀rẹ̀ sí lu àwọn àfa náà fún àmọ́ tó bá kàn yín pé ẹ jẹ́ káwọn olùmọ̀ nípa ẹ̀sìn wọ́n kó yín níjànú kẹ́ ẹ sọ̀rọ̀ níbi à ń jíwó ẹ dákun kì í sọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ bì. tó o túmọ̀ sí wọn wà sẹ́lẹ̀kì ẹ máa fẹ́ lù wọn wọn ní wọn wúlò tí wọn bá bá wọn wí wọn ní kì í sọ̀rọ̀ ẹ̀. àkọ́kọ́ ní tó dà wá láàmú nù tí corruption ti pọ̀ nàìjíríà. lábẹ́ rẹ̀ kò tún sí tí wọ́n pè ní wáńsì òfin wa náà káyàn lọ́wọ́ dè torí pé ọ̀pọ̀lọpọ̀ lúláyé kìí ni wọ́n ní tí wọ́n fi wà corrupt ṣùgbọ́n wọ́n lófin tí wọ́n lò ẹnìkan sì gàǹgà kó gbóǹgò jòfin lọ ìdí nu tọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè láyé tó fi jẹ́ pé ẹ lè jalè ń bẹ̀kẹ́ lọ lálàáfíà China ẹ̀sìn wọn ló ní kò lẹ́sìn kankan ẹ̀sìn Buddha ilẹ̀ sìn táwọn ń ṣe kọ́dà nínú àwọn ọlọ́run tí wọ́n ń bọ aláǹgbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́dẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn China tẹ rí wọn tí wọn kọ made in China made in China sí gbogbo nǹkan ọpọlọ wọn ò pé níbi ẹsìn ẹlẹ́dẹ̀ ń bẹ nu tí wọ́n ń sìn ṣùgbọ́n ní China òfin wọn dá lórí pé anybody <coughs> <coughs> tó bá fi lè jíwò lò ìdájọ́ wọn ni kí wọ́n pa so ìdí inú tó fi jẹ́ pé ó ṣòro kẹ́ẹ̀ tó gbọ́ pé yàn jíwò ní China ńgbà tí rí i pé wọn ò fi ṣàwàdà lóòótọ́ wọn lè ní liu john p kan dada wọn ti pa hu john hu ńkọ́ wọn ti pọ̀ náà lọ́wọ́ <laughs> pé múndọ̀ mọ́ òun ò ní jalè gbogbo àwọn tó ti pa ẹjọ́ sáǹpù ni wọ́n fi wọ́n ṣe sáǹpù ni wọ́n fi wọ́n ṣe so the same thing náà ní ṣẹlẹ̀ láwọn lóyìnbó èsì ẹ̀sìn kankan ni wọ́n ní ẹ̀sìn báwo ní England wọ́n fi gbogbo wọ́n fi àwọn churches ńláńlá hàn ní England níìsì church ńlá tó lè gba èèyàn tó five thousand èèyàn méjì ní lọ tẹ́lá pásítọ̀ fún wọn di mélòó wọn di mẹ́ta àdáwò sọlọ ní kó ti àwọn chọ́ọ̀tì máa dúpẹ́ fọlọ̀ ní England ok ṣé ń bẹ̀ láti wá pé ẹ̀sìn ní gáìdì ẹ̀sìn kí ni tí gbogbo èèyàn ti sáfù àmọ́ wọ́n lò fún tá a máa fẹ̀sùn kàn yẹn lásán wípé wọn lọ jíwó ẹ̀rí tó ti kọ resignation letter pé òun òun fi kò yẹn lẹ kóun lè fún yín láǹfààní àti lè ṣèwádìí dáadáa subhanallah ok èwo wa làwọn arí kọ́ lọ́dọ̀ wọn táwọn tó kàwé ọba sọ̀rọ̀ wọn ní England ní colonial master wọn ok kí ni master yín kọ́ yín four one nine gbogbo èyí táwọn ń ṣe òun ẹ̀rí kọ́ tí wọ́n bá fi lè fẹ̀sùn kẹ́nìkan wọn kó ṣe nǹkan kan ògùn ọlọ́ọ̀ fún lọ́sẹ̀ kan ẹ̀rí tó ti kọ resignation letter kò sì tún ní padà sípò mọ́láyé tó ń torí kí wọ́n mọ̀ pé àwọn lófin àwọn yóò fi fòfin tí wọ́n á ṣeré nàìjíríà náà lófin tó dáa tó ń ti kọ́ takò tọ́lọ̀ ṣùgbọ́n wọ́n èlò wọ́n èlò rárá wọ́n kàn kọ́ nu pépà lásán ni wọn yé lò torí ẹ ló ti jẹ́ pé àárín kékeré láǹfààní tẹ́ ẹ ṣe tẹ́lù kò láǹfààní kọ́bọ̀ nínú ntòkóbá wa alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kẹ̀jì òun náà ní kí gbogbo ẹni tẹ́ ẹ rí tí wọ́n wá ṣèjọba gbogbo àwọn ẹni tẹ́ ẹ tí wọ́n wá pò ojú kòkòrò ló tì wọ́n lọ bẹ̀rẹ̀ gbogbo ẹni tí wọ́n á kó ńláńlá ojú kòkòrò ní tiwọn lọ bẹ̀. kì í ti pé bóyá afẹ́ débẹ̀ afẹ́ lọ ṣiṣẹ́ sin aráàlú bóyá nínú ìyẹn gbẹ̀rún alẹ́rẹ́ yẹn kan tẹ́pá níyàn tiẹ̀ ní kò fẹ́ ṣiṣẹ́ sìn yìí àníyàn tiẹ̀ ní pé àmọ́ lọ lùkàláyé kó ṣe dáa tó èmi náà fẹ́ kí tiwọ́ dáa bẹ́ẹ̀ èèyàn kan náà ẹgbẹ̀rún lẹ́rìí bẹ́ẹ̀ majority ntí nkí wa lọ bẹ òun náà ni pé ọyẹ ah, káwa náà sáyé rè ntẹ́mi náà bá rí fún bẹ́ẹ̀ ntẹ́mi náà bá rí fún bẹ́ẹ̀ àníyàn ti ń gbọ́ pọ̀lọpọ̀ lọ. ìdínú tó fi jẹ́ pé kìí ṣe ní lẹ́vù state kìí ṣe ní lẹ́vù country ní lẹ́vù gbogbo iléeṣẹ́ kọ̀ọ̀kan gan. àwọn fìyàn jọba kú lásán òun náà ń palẹ̀ nǹkan mọ́. kàmẹ́sẹ̀ tí ìkọ́ sí àmà local government. sẹ́wọ̀n kébi tí kálukú bá bára rẹ̀ òun náà sọ pé tí ọ̀dà ti fi ọ̀hún chàn mẹ́jọ ọbọ̀ ọmọ ọlọ́ kálukú ojú kòkòrò ń dà wà láàmú à nítẹ̀lọ́rùn. nitelorun tí ọ̀gá kan tọ́ba ní tọ́lọ́run ló ń bá ká òun sì nítẹ́lọ́rùn àwọn ọmọlẹ́yìn níbi tí nàìjíríà corrupt dé ìwọ òdiwọ ọmọlẹ́yìn rẹ̀ kan òun á ní mójútówó ó sì kó two hundred and fifty gbogbo báwọn ọlọ́pàá ti wá tó bó ti jẹ́wọ́ bí ọ̀jẹ́wọ́ ó mú five million náà ó fi yanjú táwọn ọlọ́pàá àwọn náà sọ pé kò jẹ́wọ́ ẹ wọ́wọ́ yín síbò mi. sẹ́mi kọ́ ga àwọn yóò wò pé gbàtọ́rọ̀ ń bá dá ìdá àwọn eléyìí sì tún bẹ lẹ́nu sẹ́ àgbọn òkè two hundred and fifty million sọnù nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ ṣé orí tó ń dàrú ni ó yẹ kó náà ti tó one billion ntọ́ba mú kẹ́nìkan lábẹ́ òun ojú two hundred and fifty ṣé ó yẹ kò lóògùn kò sí tó lè yí olójú kòkòrò àfi sáré anabi muhammed sallallahu alayhi wa sallam onítọ́ bá gbé àfonúfojì kan tó kún fún gold tó gbé fọmọ anabi adam yóò tún béèrè omi gbé kápé stadium odidi kan wọ́n gbé fún ọ gold ni anabi ní kò ní tó yàn yóò tún béèrè omi tó tún fún lẹ́lẹ́kejì yóò tún béèrè ẹ̀kẹta ìgbòlẹ́ àmọ́ kó gbogbo ẹ̀sìn ẹ̀yẹn sá ti kó wa anabi ní nǹkan kan ò lè yóyàn àfipẹ́ wàlá yamlẹ́hu bọ́tnàbìnrin àdẹ́mẹ́ ìlọ̀tùrọ̀ kò sí tó lè yóyàn àfipẹ́ ẹjẹ́ amójúkòkòrò ẹjẹ́ amójúkòkòrò kúrò lọ́rọ̀ wa a lè jẹ jontikun a lè gbà lọ a lè gbé ju yàrá kan lọ a lè gùn lẹ́ẹ̀kan ju kan lọ a lè wọlé kan ju bàtà kan lọ sẹsẹ kan ẹ jẹ́ ká gbà fọlọ téèyàn bá ti lè mójú kúkúrú kó lọ́rọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìní ọmọ lọ ní rọrùn nínú ìgbésí ayé rẹ̀. sábàbí ẹlẹ́kẹta òun náà ni ìdíje tí ò nítumà tí máa bẹ fáwọn olórí wa anybody tó bá fẹ́ gbapò lẹ́yìn ẹni tó kú ń bẹ́ẹ̀ yóò sì wádìí nípa ẹni tí ó kú ń bẹ kí ni tó rí kó jọ yẹsẹ pé wọ́n sì wádìí bó ṣe jíwó kí ni tó ṣe láyé torí wọ́n ti mọ̀ pé jíjí náà ní jíwó wọ́n ní ọkọlẹ ah, kan báyìí ó ṣe kíní kan báyìí ó ṣe kíní kan báyìí tó máa kọ títí sí yẹn fún wọn mọ̀ wá wò pé eré ni tó ń jí gbogbo tó ṣe ń times ten times ten ló ń ṣe tẹ́lẹ̀ yìí kó lè ọ̀sán nàìjíríà oníkálukú wa tó bá yẹ pé mi wá bá dáa tá a sì ń fẹ́ kọ́ dáa fórílẹ̀-èdè yìí kéésò lè jíjà lọ́yẹ ká fi síwájú kéésò lè jíjà lọ́yẹ ká fi síwájú nítorí pé ìwọ lọ́yẹ fún ọmọ sílẹ̀ ní àwòkọ́sì ìwọ jẹ́ ní àwòkọ́sì lọ́n jalè irú àkójúwe ló ń filẹ̀ fáwọn èèyàn yòókù. bákan náà sábàbí ẹlẹ́kàn onáà ní ká àwa náà àwa náà tá a jọ máa lù ú àwa aráàlú ìwọ̀n bá ní nǹkan yé wa o aráàlú san ràn bàjẹ́ lọ́wọ́ gbogbo ẹni tá a mọ̀ ló lè gbogbo ẹni tá a mọ̀ pé pọ́ńpọ́ ló ń pawó ìjọba ẹ rí i kó oníkálukú wọ́n á máa hélì wọn ni wọ́n á máa gbósùbà fún wọn ni kẹ́mi ológun kẹ́mi ológun ẹni tá a sọ kó díwò ìjọba tẹ́ máa ní bọ̀ wálẹ̀ yìí lẹ́ni tó yẹ kó jẹ́ pé kò yẹ kọ́rẹ́ nìkan pọ́nlé àwọn èèyàn tó wá máa tẹra àwọn mẹ́lẹ̀ pa àwọn fẹ́ rí àwọn ọlọ́lá ọlọ́lá báwo èdè nu wọn ní bàbá kan bí ọmọ rẹ̀ léèrè kí ló fẹ́ jẹ́ nàìjíríà ó ló lè ló ń fẹ́ jẹ́ kí ló dé tó fẹ́ jó lè ó nítorí kó lè wọn máa pọ́nlé nàìjíríà yìí gbogbo àwọn tani wọn jíwò ìjọba wọn ṣe gbogbo ẹ̀ ńgbà wọn bá tún ṣe kíníkan àwọn ọba ó máa fi wọn joyè kíníkan kíníkan land àmọ́ olóòótọ́ àyíbi tó kù sí lọ wà ọmọ ní olè ló ń fẹ́ jẹ́ ṣebí tó náà rí lọ́fà òun tó ń fi máa nàjà ni kò sí máa nàjà owó ètò orí lòun fi ń sọ̀rọ̀ torí de eléyìí báyìí kápẹ́ nìkan ní ìsìn ọkàn wa bá yín níbi tẹ́ wà wọ́n bá gbé mọ́tò tuntun tí a lẹ̀ dà wọ́n bá gbé kílẹ̀ lọ́ba gbé léyìn lọ́wọ́ ṣé ẹ̀yìn ọgbà ni àbẹ́ máa bí léèrè pé ń bolo ẹ ti rélé èwo lẹ́sẹ̀ nu méjèèjì tẹ́ gbà súré gbà abẹ́ máa béèrè bó lẹ́tí rí torí mi ò fẹ́ gbàgbàkúgbà èwo lẹ́sẹ̀ ẹ dákun náà wọ́n ní ìbírí wọ́n ní irú béèrè kí béèrè o mọ̀ ń béèrè á gbà ní á pé kí ni ibi ọba rí o ti rí <laughs> subhanallah so ibi tá à ń lọ gan ẹ rí i pé àwa gan ran bàjẹ́ lọ́wọ́ ọmọdé ẹ mà pé kó tó débi tó déhùn ẹ̀yin gan lẹ́ ràn lọ pẹ̀lú owó oúnjẹ ọwọ́ alọ́kọ̀jọ́ ọdún méjì lọ ọwọ́ adé ọwọ́ agbé kìlẹ̀ lọ pé ẹ gbà bá mi ọ yẹ kẹ́ ẹ lo òfin Umar min ayna laka hada gbolotí lélẹ̀ kọ́dà bẹ́ẹ̀ padà gbà yọ ká àbá mi owó sùn iye báyìí mọ̀ ń gbà iye báyìí mọ̀ ń dá lóṣooṣù ibẹ̀ mo ti wá ara mọ́tò yìí fún yín á bọ́ jẹ́ bẹ́ẹ̀ ọ̀ lálùbáríkà. àmẹ́sílẹ̀ máa fèrè à ìṣèjọba àwọn kan wà ńbẹ a máa ń pa nǹkan pọ̀ a máa ń yí nǹkan pọ̀ à máa pa pọ̀ mẹ́yìí pọ̀ èèyàn mélòó ló lè ibi tẹ́ ti pa àrùn ìbàjẹ́ lọ́wọ́ nù. nìkan wà ń kó ńlá nì ọwọ́ gbogbo pàǹdùkúdé ó fẹ́ yẹ́sí fẹ́ yẹ́sí wọ́n wá ní kó pè yín jáde lẹ́ bá dé ẹ bá sì ń wò yán yán yán kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní à gbogbo nǹkan tán kó wá fún yín kó wá fẹ́ mi kí ni mo á ṣe tí mo fi lẹ́tọ̀ọ́ sí gbogbo eléyìí à ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ bàbá ẹ dákun ọ̀dà ta ló kó wá lágbájá ni iṣẹ́ ìwòlẹ̀ ṣe jẹ́ ìfirélé téyì fi sẹ́kù tẹ́ fi ń fẹ́ mi ọ̀la ẹ̀fẹ̀ bá ń béèrè irú ẹ̀ ó lè ó dínkù torí ọmọ pé ńgbẹ́ bá sì fún gbogbo wọn ní ìsìn wọn máa béèrè ibi tó lù ẹ ti rí ni o aha tí ń bá ń jalè ẹgbẹ̀rún mẹ́wàá yóò dínkù sí márùn pé àwọn èèyàn ọmọ abèrè gbogbo kò sẹ́ni tó fún lówó ńlẹ̀ yìí yóò béèrè bí o ti rí tá a lè ṣe bẹ́ẹ̀ náà jà sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ o torí de eléyìí èyí náà bẹnu páwa náà rán bàjẹ́ lọ́wọ́ nínú sábàbí o náà ní pé ètò ìdájọ́ nàìjíríà kò dúró re kò dúró re rárá rárá náà máa wọn adájọ́ kan ike ya wọn gbowó bọbẹ adúlù yẹn tán bá ná àkáǹtì wọn ṣé nǹkan tuntun wa lè náà jà àbẹ́yìn ọ̀lẹ́jọ́ rí kóòtù kìí ṣe gbogbo corruption yẹn ti wà ń bẹ tẹ́lẹ̀ náà ẹni wọn bá rówó tó pọ̀ tó bá rí kó kalẹ̀ òní ọjà rí òní ọjà rí gbogbo ẹjọ́ ẹ lè rojọ́ wọn ò tún ní dájọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lẹ́jọ́ gan ó ti kú yóò ti kú so wà corruption máa lọ náà ni ìgbà tètè òdájọ́ ọba dúore corruption máa lọ náà ni torí ẹ̀ àròjọba wa kọ́ gba ṣẹ̀rí àwọlé tọ́sẹ̀ bá gba ṣẹ̀rí àwọlé kí náà ń fà nu ẹjọ́ gan-an táwọn á ń fà bíi pàmò táàrí gé látijọ́ yìí so ṣẹ̀rí ẹ̀sìn Islam kọ́ bá ti kò jẹ́ o tó bá ń ṣe hàn pé yẹn bá ṣe kínní kan ìdájọ́ tó yẹ tọ́lọ́wọ́n bá ṣe nídàájọ́ ó ṣe fún kíákíá ni kí kálukú bára rẹ̀ níbi tí ó bá fẹ́ so bákan náà Elekefa, òun náà ní pé àwọn àwọn àwọn agbẹjọ́rò àwọn náà ràn bàjẹ́ lọ́wọ́ agbẹjọ́rò tó mọ̀ pé ẹjọ́ ọ̀rọ̀ lòún gbà á rò kan ẹlẹ́jọ́ kan ó ti sọ fún pé òun wà gíúsì ó lè lóhùn òun náà nìkan sòótọ́ fún un sódà táwọn ọmọ báwọn ti po irọ́ yìí pọ̀ tí ó sì sòótọ́ fún ó ti máa pé òfurọ́ lẹni tó ń dìfẹ́ǹsì ọmọ wa tẹ̀ra rẹ jẹ ọmọ bàtìkù jẹ ìgbà tó bá kú dẹ̀ tí wọ́n fẹ́ dájọ́ ike tọ̀ fún ó mú kó lọ tì mọ́lé <coughs> ìjọba tún ní ntí àwọn lọ́ọ̀yà ẹni tó pa àwọn lẹ́jọ́ ìjọba tó pa àwọn lẹ́jọ́ kó wa àwọn pípà tí wọ́n kó wa kò yé àwọn because àárọ̀ yìí ni wọ́n tó kó àwọn fífa yẹn wá àwọn nídìí láti tún lọ kà á àwọn rọ ilé ẹjọ́ fún àjọ ìkẹ́sì fóṣù mẹ́ta sí i. àfa òun tún máa gbélé ayé fóṣù mẹ́ta atẹ́gùn tún máa fẹ́ sí fóṣù mẹ́ta tó pé ọ̀rọ̀ àná tún ti dorí sí mi wọ́n tún ti pààrọ̀ adájọ́ eléyìí. ǹjẹ́ o wá ní corruption kan akramakumullah bákan náà nínú nǹkan tó fà á tí ìwà àkàjẹ́ òfin ní tán òun náà ni ojúsàájú ojúsàájú pọ̀ lórílẹ̀‐èdè ẹni ọba yẹ kó mú yàn yọ ọmọ ọwọ ẹni tó yẹ kó wọn mú ẹ̀yàwó ni tẹ́yà wọn bá lọ papọ̀ kò ní mú ọmọ àlúwo ni tí lù wọn bá ṣọ̀kan kò ní mú ẹni tó wà ń kó gan òun náà mọ yọ ọmọ sọ àwọn èèyàn mú ni tòótọ́ bá rí pé alátakò ni òní wọn mú ẹgbẹ́ wo ló ń wà àwọn ní máa jólè tó bá pẹ́ gbẹ́ tí wọ́n ní màláìkà làwọn eléyìí àwọn ẹgbẹ́ alátakò ńkọ́ àwọn ìbìlìsì yànù irú rẹ̀ náà làwọn kan ṣe irú rẹ̀ náà làwọn kan tún ṣe tó ń tẹ wá lòlì ọ̀sán ẹni pé gbogbo ẹni bá ti fẹ́ kún ọmọ kí ló ni subhanallah bákan nínú tó tún fà á tí ìwà jẹkúdújẹrá yìí fi pọ̀ òun náà ní immunity eléyìí tá a ṣe fáwọn kan nínú àwọn tó dipò mú gẹ́gẹ́ bí àwọn olórí orílẹ̀-èdè igbákejì rẹ̀ gómìnà state igbákejì rẹ̀ wọ́n ní immunity bẹ fún wa a gbọ́dọ̀ gbé wọn lọ ilé ẹjọ́ ní ìgbà tí wọ́n bá wà ń pò ó dìgbà tí wọ́n bá kú ń pò sẹ́mi àti gbogbo ń dọ́bà wọ̀ ọ́ jí ni so ńgbà tẹ́gbẹ́ bá regbé tẹ́gbẹ́ regbè ẹ wá sẹ̀sẹ̀ máa pè wọ́n lẹ́jọ́ owó tá a ní wọ́n jí náà ti tán àwọn ti máa bí wọ́n ṣe gbé pamọ́ tán ṣe kínní wọ́n wá ni wọ́n mú dàrí ẹ́ lápèjúwe dàrí ẹ́ ndé olóò ti fi gọ́vùnà Plateau State sílẹ̀ láti gbọ́dọ̀ ti lé dàrí ẹ́ bá ọwọ́ tírélà gbàdéjọ́ gẹ́gẹ́ bí ọmọ ọkọ̀ nígbà tí wọ́n ní kí wọ́n gbé kí wọ́n mú bí kíbi tó bá gbà òun sì wọ tírélà bí ọmọ ọkọ bá bẹ́ẹ̀ ó dé ilé ìjọba ń jẹ́sù bó ti ṣe délé ìjọba wọn ní immunity wọn ò tún lè mú ma subhanallah so lẹ́yìn ìgbà tá a wá sọ yìí pé àdúró owó yìí àdúró owó yìí tó ti pòórá kọ́ wa lẹ̀ ẹ̀wọ̀n ọdún mẹ́ńlá ṣé ẹ̀wọ̀n ọdún mẹ́ńlá ó sọ gbogbo owó ǹdí halal ibi tá a ti rí pé sẹ̀ríà Islam bàbá ni gbogbo àwọn òfin mi rọ lásán ni ṣé ẹ̀wọ̀n ọdún mẹ́ńlá ó di gbogbo bílíọ̀nù yẹn ìyẹn ni pé tó bá ti tẹ̀wọ́n tán owó yẹn ti kí ni halalan tayyiba máa náwó nsọ ń tẹ̀ járe ìdínú tẹ́lómi ni ó fi jalè dáadáa wípé at the end of the day tó ń bá ti lo ẹ̀wọ̀n fowó owó ń ti di halal subhanallahil azim bákan náà èèyàn wọ́wọ́ látàrí immunity ẹni tó bá wà ń pè tó tún sánà fún ọdún tún yàn sípò ẹ ò bá ti máa náwó nàkúnà látàrí àǹfọlọ́ngbò ẹ dákun bolówó ń ti wá náà ń bolówó yẹn ti wá Ọ̀yọ́ state lápèjúwe a ní thirty local government so ẹ̀yin wá fẹ́ di gómìnà Ọ̀yọ́ state lápèjú ẹ wá rí pé kí wọ́n ra mọ́tò kọ̀ọ̀kan sí local government kọ̀ọ̀kan ló kọ́ yín mọ́tò yẹn ó sì gbọ́dọ̀ jẹ́ tuntun àbí tó kún bọ́ wọn máa rà ní tuntun mọ́tò kọ̀ọ̀kan arílẹ̀dínwó ó seven seven million seven times thirty two and pure mathematicians. Now, seven times thirty twenty what million? two hundred and twelve. ẹ dákun torí tọlọ́n ṣé àwa lè nírú owó nǹkan tó máa pé nǹkan kan mi là ń tún wá sáà ní dáwọ́lé òwò abẹ́ẹ̀kọ́ ni tọba sí provision store tó wá fi two hundred million tó ń fi ń dajà bẹ́ẹ̀ ọ ah, jẹ́ pé wọ́n giant ńlẹ̀ yìí. ṣé ń dún mi lọ fẹ́ kó bẹ́ẹ̀ ni àbí wọ́n ti pè ẹ̀sẹ̀ mo fi tà àbí ṣúgà dangote lọ́wọ́ fẹ́ ah, two hundred million ah, ṣọ́ọ̀bù rẹ yọ hẹ̀rẹ̀ gẹ̀dìgẹ̀. àwọn àfihàn mọ́tò ọ̀hún alẹ́ fọ́tò yín ma ṣẹ́bẹ́yìn náà máa fẹ́ ṣe máa wá mọ́tò ìwà bó ti wá ẹni ọba lọ wọ́n máa tẹ́ ní tẹkùtẹ̀ pé wọ́n bá yá àwọn ajẹmọ́tò olóṣèlú wọ́n ti ọ̀pá. subhanallah ilaahu òkú òkúkú máa yà ń dàgbò torí ẹ ẹ wò bówó olùsẹ ń lọ ok aráàlú rẹ náà ni ẹ̀yin tẹ́ ẹ máa dìbò wọ́n wá ń hawó sẹ́ẹ̀kì àgbà ìgbà sọ́nà àwọn tún da aláṣà ní ìsanwó tán bá fún yẹn gbà kì í bàbá wọn abẹ́ ẹ̀kọ́ <laughs> ara corruption náà nù ẹ̀yin ẹ̀ ṣe gbà kẹ́ ẹ̀ dá padà fúnjọba wọ́n ní àtàǹgbàrú ẹ̀ <laughs> bàbá kan l'Àbújá ó ti sẹ́ ìjọba mo rò pé a dúró kọjá fi kí a fò so owó tó ti wọn kọjá fi kí a fò. àárẹ̀ wa ń wa ó wá ń wò pé àárẹ̀ ilé aka, ó wá pe àfa kan wípé adúrú létò ní làbújá yìí adúrú owó tó ní ǹjẹ́ wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ owó lè ní ǹjẹ́ sẹ́mi ká àárẹ̀ àárẹ̀ máa rọ̀yàn ǹjẹ́ wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ owó lè ní kí ló ń lè ṣe torí pé òun fẹ́ bá pọ́njú pàdé lọ́dọ̀ lọ. bí ṣe wá ń bí àfáà àfáà yẹn wá pè mí pé báyìí báyìí báyìí báyìí ni ẹni náà sọ kí ni kò ṣe mo ní kò sí ṣíṣe pọ̀ sáìsì owó èsè tiẹ̀ ṣebó òjọba mi ọlọ́run sì ṣe kò tí gbogbo tọrọ kọ́bọ̀ sísè é pinni tọ́mọ̀ pọ̀ ń jí lọ́dọ̀ ìjọba kó dá padà lónìí wọn bá tó bá jẹ tiẹ̀ tó jẹ halal Ọlọ́run fa àlùbáríkà sí kó má fi wàhálà lẹ lẹ́yìn rẹ̀ gbaasi sọ fún mi ọwọ ké owó ìpọ àbóse pọ náà nìyọ pọ kí ló kọ lọ kí ló kọ lọ ẹni tí halal ọba ti tó haramu ò lè yó nítorí pé aburú tó fi bá pàdé láyé lọ́rùn wàhálà ó kò sí owó tó ti lọ tá a mú lọ tí wọn wàá ti sábàbí orí bú kí láǹfààní owó náà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà rí o tẹlomi bá kú téèyàn bá láǹfààní àti pé kí wọn gbé ogún rẹ̀ wá pé kéèyàn bá wọn pín ẹni mọgbàtẹ màsílẹ ilaha illallah ayé iná ayé iná ayé iná bọlọ ti rówó yìí pàápàá jùlọ tó bá jẹ́ ni tó ti dipò òṣèlú mórí ẹ mọ̀ gbọ́ tẹ ẹ̀yin gan alárò ọmọ sírò bílíọ̀n bílíọ̀n kálkulétọ̀ yẹn ọmọ dàrú lẹ́mẹ̀wá ni wàláhi tàláhi má sọ pé ó nílé ní England ó nílé ní Germany ó nílé ní Russia ó nílé lamẹ́ríkà ìwọ yìí náà ìgbà tó ń wá lọ èwo ló gbé lọ owó tí ń bẹ lákàùnt lórí tìrísìírísìírísìí ẹ wá máa wo fìtínà wọn á lè sọ pé àwọn ọmọ tó ní gbogbo wọn mẹ́rin ọmọ kékeré kan tó ń jọ ọmọkùnrin kan ṣoṣo láàrin kò tí ì tú ọmọ ọdún méjìdínlógún òun nìkan wá jogún owó tó jẹ́ five billion naira billion ẹ dákun pé ọlọmọ ti fẹ́ sọ owó torí bílíọ̀nù ẹyọ kan one thousand million yẹn èèyàn wá lù rẹ̀ lọ́nà márùn ọmọ tí ò tíì pé ọmọ ọdún méjìdínlógún olùdílé ẹjẹ abẹ́rù ọlọ́ọ̀dẹ́mà kò síbi tá a fẹ́ kówó yẹn lọ ẹ jẹ́ ká mú lè fún un ọ̀rọ̀ wa bọ́lọ̀ máa fún yàn lówó halal ntọ̀ yìí bàbá bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ halal àmọ́ owó olè èyí ni kọ́kàn tiẹ̀ náà balẹ̀ èyí ni kọ́kàn rẹ̀ ọ́ balẹ̀ tọ́ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n dipò mú ní nàìjíríà bí ẹnìkan bá ń rìn fún àwọn ọmọ wọn ó lè fẹ́ sọ pé irú ayé wo ló ń wá tẹ̀bárí báwọn ọmọ tí wọ́n sì máa sowó wọ́n máa ń ná nakúnà ìnáwó yábà ni wọn kúkú máa ṣẹ́tàn ṣe tán rí ẹlòmíì lè máa ná dọ́là níbi tá à ń ti ná náírà wọ́n mọ̀ ayọ̀ hundred hundred dollars hundred hundred dollars hundred dollars ṣeré ni tabatẹ́ntẹ́ by thirty six thirty six thousand naira ni wọ́n ń fún yẹn lẹ́ẹ̀kan yóò tún máa sọ pé ẹ má bínú pé mi ń kówó jáde pọ̀ o ah. ẹnì kọ̀ọ̀kan wá sì rí márùn-ún márùn-ún gbà ẹ mọ̀ pé nǹkan ti rẹ̀ subhanallahi alazim. òkè bàbá rẹ tó ń wá wà ń kó tó ń fi kówó wá èèlò ló ń kó èèlò ló jí kó kalẹ̀ tí wọ́n fi mú eléyìí nínú ẹ̀. a ẹ máa ran kálukú létí pé ala yadhunnu ulaika annahum mab'uthun yawmin azim yawma yaqumu an-nasu li rabbil alamin sẹ́yìn rántí kọ́lọ́ gbé wa dìde lọ́jọ́ ńlá ọjọ́ tí gbogbo owó dìde rojọ́ wá di ọlọ́. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó yẹ kí wọ́n wagbo dẹ́kun fáǹdíwò olùkó nàìjíríà àwọn náà ní síbẹ̀ bí àwọn tí ní wọ́n ń wọn yẹn nise ní ṣe nítorí pé ń gbìn wọn ó gbìn àwọn síbẹ̀ ìpín ńgbà tí wọ́n ṣe budget àwọn tún fi èèkan kún torí tara wọn tó ń torí pé àwọn ló gbè táwọn wàá sọ pé abíyẹn owó tó ń fáwọn èyí ó ti pọ̀ jù táwọn sọ pé fẹsẹ̀ náwó lúnàkúnà tó kọ̀ dání torí pé àwọn náà bẹnu ẹni tí ń ṣèbàjẹ́ wọn à ní fẹ́ kó dókun. bákan náà láwùjọ wa èèyàn mélòó ní ń pè fásitì lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń pè fún pé kọ́ máa bàjẹ́ sùn àwọn ẹni tí fẹ́ kọ́ máa bàjẹ́ sùn wọ́n pọ̀ ju ẹni tí fẹ́ kọ́ dà lọ. ìdínú torílẹ̀-èdè wa fi rí bó ti ṣe lóhùn ó rí o. lábẹ́ òfin ọlọ́run agbọ́dọ̀ mọ̀ ike àmàna òun náà lówó ìjọba. ìjọ́npè lámàánà òun ló máa ọlọ́run ọba ẹlẹ́dàá wa kèé gbé nǹkan sọ́yìn kọ́mọ́sẹ̀ béèrè nípa rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fi lè bára rẹ̀ nípò ṣíṣe àmójútó owó òòlù ó gbọ́dọ̀ mójútó kọ́bọ̀ tí ọ̀tọ̀ sí ọ ó gbọ́dọ̀ jọ sáwọnú owó rẹ̀ nítorí ọjọ́ béèrè àní kú níwájú ọlọ́njọ́ gbẹ̀ndàlùkìyàmù kọ́lọ́mọbó tó sì béèrè nípa nǹkan mẹ́rin gbogbo oníkálukú wa ní ọ̀dàn rẹ̀ kò ní í sí òǹgbẹ́fọ́ láàrin wa àtọ́lọ̀ alákọ̀ọ́kọ́ ìgbésí ayé wa báwo la ti ṣe lò kó tó di kú mọ́ wa lọ́wọ́ á dá ọ̀rẹ́ níwájú ọlọ́ ẹlẹ́kejì ìgbà ọ̀dọ́ wa báwo la ti ṣe lò kó tó dogbó mọ́ wa lọ́wọ́ á dá ọ̀rẹ́ níwájú ọlọ́ ẹlẹ́kẹta ìmàtọ́lọ̀ fún wa. kí la fi se á dáhùn rẹ̀ níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin owó tá a kójọ nílé ayé ìbéèrè méjì lọ́wọ́ àpò min ayna ktasaba fi kójọ wa fima anfaqa ibo lẹ nàti òfin ọlọ́run bá ní òsì lábẹ́ òfin ọlọ́run bá wa pé lọ jálè wa àwa ládùn àkàtà fi lè yẹn sí mímá òsì lábẹ́ òfin torí pé òfin ọlọ́run kò fàyè lẹ̀ kó lè tá a pè lọ jalè wá àwọn ọ̀bọ̀ fàdúrà yà sí mímá yá kíni sí mímá àbó lè rún lè lọ́wọ́ òfin ọlọ́run ọ̀bọ̀ fàyè gbà kẹ́nìkan máa kì ọ́ láyà máa jalè so torí gbogbo onílàákà iná gbọdọ̀ gbọ́dọ̀ fún tó bá yẹn torí jọ́jọ́ bá dọ̀ràn ìwọ lọ́dà dáhùn níwájú ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa pàṣẹ ìgbà tó bá pọ̀ já sí rẹ́rẹ́ kẹ́rù tó báyàn lórí ìbéèrè yìí gbogbo àwa tá a ní pọ̀ náà ọgbọ́dọ̀ gbogbo tọrọkọ́bọ̀ wa ńbọ la gbà síjọ ńbọ la nà sí wàláhì ẹjọ́ ńlá lélẹ́yìí tóníkàlùkù wọ́n ọlọ. in ní two hundred thousand lọ ńbọ lọ gbà kójọ ọ̀ dáhùn níwájú ọlọ. in ní two ten lọ gbà ọ̀dà rẹ̀ wájú ọlọ. in ní ju five hundred lọ níbo ló ti gbà tó fi kójọ ọ̀dà rẹ̀ wájú ọlọ. kátó wá pé ó jù bẹ́ẹ̀ lọ. kámárò ìṣe olówó ńlá nìkan lọ́lọ́run bá wí o. ẹni tó jí fifty naira nínú ibi tí wọ́n fi sọ ọlọ́run ó bi léèrè ara owó tó kójọ ní fifty naira yìí bóòlù ti rí irọ́ òṣìṣẹ́ pa fọlọ́ ọlọ́run kò ti mà. ọlọ́run mọ́jálè rẹ torí de ìbéèrè yín retí wa ìdí ni tó bá bá mọ Islam dáadáa wàláhì ẹ máa wọ ẹni tí ó dipò mọ ẹ ní ẹ máa fi gbogbo gbogbo wọn làwọn nítorí àṣàgbà ni ni wọ́n bá mọ lórí local level wa níbo òtún wa lọ dẹrù gbogbo èèyàn ó dẹrù ọ̀nà wo la wa fẹ́ gbàjàjà bọ́ tọ́ba ti lọ́la gbẹ̀ndà kìyàm ọlọ́ni inna arọ́bìnà amáàna tàcálí sàmáwáàtì wàl ọ̀rdì wàl jìbàl fa abẹ́yìnà ayé xamilnaha wa ashfaqna minha wa xamalaha al-insaan innahu kana zaluman jahula ọlọ́ni òun afúnṣọ́ adójú rẹ̀ kọ́ àwọn sámà méjèèjì pé sẹ́ẹ̀ gbé wọn láwọn gbé. adójú rẹ̀ kọ́ ilẹ̀ méjèèje sẹ́yìn náà tó gbé wọn là sí bẹ́ẹ̀ adójú rẹ̀ kọ́ àwọn òkè ńláńlá sẹ́yìn ọ̀dà yàkó wọn là sí ọmọ èèyàn èèyàn tẹ́rì gbà ọlọ́ọ̀ni innahu kana zaluman jahula nǹkan méjì ti ń dá wa láàmú lọ́lọ́mú jáde ọmọ èèyàn ṣàdédé gbà àfi nítorí àìmọ̀kan àtàbòsí ti ń bàjẹ́ ń dá wa láàmú lọ́jọ́ àìmọ̀kan àtàbòsí torí pé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dáràn lónìí látàrí àmọ̀kan ọmọ ni ẹ dákun ẹ má dẹrù bà wá ayé láti àtó sọ̀run mo bá jalè mo bá jalè náà màá lọ múra màá tọrọ àforíjì mo bá jalè mo bá jalè màá lọ ájì tibọlọ anabi sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tó bá ti ájì rẹ Ọlọ́run ọfọ ọmọ kó nu ẹsẹ lọdà bíjọ tíya rẹ bí sáyé àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹjẹ máa jalè sójà rẹ látàrí àbùjí wàláì tọpọlọpọ ọmọ sọnù ìbánabi náà lọ sọ pé táwọn bá ti mójútó sọlá wa ta àkókò márààrún táwọn sì ń ṣe umra lẹ́yìn umra táwọn sì hajj lẹ́yìn hajj gbogbo eléyìí ọmọ pẹsẹ rẹ níjàre ẹ má dálé nso látàrí ààbò àtàrí màkà ọmọ èèyàn má dálé nso. akramakumullah amánani o amánani ọ̀pọ̀lọpọ̀ òrùre á ń bọ̀sibọ́sì yọ sọ̀rì nítorí pé iṣẹ́ tó lọ sẹ́rí gbà ọ̀ràn ńlá ni tágbára rẹ̀ ká torí ẹ̀ lábòsí ọlọ́wọ́n bá wa ẹnikẹ́ni tó bá fi lè wà nípò wọn pọ́n lé o wọn pọ́n lé àdánwò torí ẹ̀ ní Islam tẹ̀ sọ pé ẹ gbọ́dọ̀ máa sojú kòkòrò àti dépò ẹ gbọ́dọ̀ máa wá tẹ̀ máa dákọ́ lẹ́nu. pé a ó wù mí ó wù mí mbàárì mbàárà pé kíni ipò kíni kí la fẹ́ fi ṣe. Islam ọgbà nítorí pé aburú ń ọ̀pọ̀lọpọ̀ wọn sì máa fa àtúbọ̀tán tí ọ̀dà fún yàtọ̀ bá di lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàm. ẹ gbọ́ ọ̀kan nínú àwọn sàhábà à ń pè ní Abdulrahman ibn Samura ó lẹ́nu bí muhammed sallallahu alayhi wa sallam sọ fún mi báyìí lọ́jọ́ kan oníyà abdulrahman ìwà abdulrahman la tas'al al-imara má wàá kó má wàá kó fa innaka in u'titaha 'an mas'alatin nítorí tí ọlọ́wọ́n bá bá fi lè fún ọ nípò látàrí pé wọ́n lọ wá tọ́ bá fi lè rípò látàrí pé wọ́n lọ wá ewu ńlá nù wòkìlìtà ilẹ̀ ìhà ọlọ́run dọ̀ọ̀dà ara ti ń ṣe wá nù ògbẹ́ ti ń wá pò ti ń sákàtà pò sáfẹ́ dépò fẹ́ wá ń pò fẹ́ wá ń pò tọ́ba fi lè tẹ̀ ọ́ lọ́wọ́ ọlọ́run dọ̀ọ̀dà. wà á ń rọ́ọ̀tì ìtàhà àǹgáyìrì mẹ́sàlẹ́tì òrìn tà gbogbo kò tọ́ba fi lè tẹ̀ tí èsì pé wọ́n wá ọlọ́run ràn lórí ẹ̀. alimami Bukhari àti muslim náà gbé àdéhìí jáde islam wa ó fi hàn wá gbogbo àwọn nǹkan tó ti kí tó bá débẹ̀ ọ̀ràn ni ó padà dà fún ọ yó padà di wàhálà fún ọ má tẹ̀rí gbà o má kọrùn rẹ bọ́ o nínú hadith mi eléyìí Abu Hurairah tọgbà alátọgbà anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ní bẹ́ẹ̀ ni àti kó ń bọ̀ tẹ́ẹ̀ máa sojú kòkòrò àti dépò ẹ máa sojú kòkòrò àti wà nípò pàtàkì ṣùgbọ́n aburú ni o àbámọ̀ ni ó padà fà fún yín ó ní innakum satahrisuna ala al-imara dájúdájú ẹ̀ ń bọ̀ wá dẹni tí ó máa du àti dépò wa satakunu nadamatan yawma al-qiyamah àbámọ̀ ni ó padà já sí fún yín jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah fa ni'mal murdi'ah wa bi'sat rawahul bukhari anabi ni a máa dùn jọjọ nígbà tí yẹn bá ti wà ń bẹ a máa máa kán bàjẹ́ nígbà tó bá di kan gbọ́mú lẹ́nu yìí ta lẹni tó wà ń kò sí gbọ́ngbọ́n kan sí lẹ́nu tí ọmọ ti fi ọlọ́ba òun ló ẹ lọ wù wọn àwọn wà ń bẹ lánàá tí ò sí bẹ mọ́ lónìí kọ́ tá a tún ti di sàwáwù padà ẹ̀rí pẹ́ lómi ọgbẹ tí ó ti gbẹ lọ tẹ́lẹ̀ ojú ẹ lómi òfunfun tí ó ti funfun lọ tẹ́lẹ̀ àtẹwọ́ ọba ẹni tí máa ti gun machine rẹ̀ jẹ́jẹ́ tọ́da ẹni tí ń gun mọ́tò tí wọ́n ti wín wín wín wín tẹ̀lé lẹ́yìn wín wín wín kó lẹ́yìn rẹ̀ wọ́n gba mọ́tò ìjọba kó rẹ̀ ṣé yóò tún padà sí machine ẹ̀rí pé gbogbo àwọn èèyàn ló tún máa wọ pé ah the chair wọ́n fi ṣe yẹ̀yẹ́ nù torí wọn ọ̀fẹ́ nìkan tí a rí o títí a títí a bá wá gbé mẹsìnì ọba àti bẹ̀m̀bẹ̀bẹ̀m̀bẹ̀ sọ́ba gùn gbogbo yẹn fẹ́ títí a subhanallah àbùkù ńlá sábà fi lè já ọmú lẹ́nu èèyàn kò sí tó korò tó àsìkò téèyàn ń fà tí ń fà kò sí tó dùn tó ìwà tó máa padà di àbámanjọ gbẹndàlùkìyà nítorí pé gbogbo ẹ̀ tó bá dé bẹ́ẹ̀ tí ò fún ipò yẹn lẹ́tọ̀ọ́ rẹ̀ yọ padà kábàámà náà ní tó bá dijọ́ gbé ndàlùkìyàm torí islam wa ó ní gbogbo ẹni tó bá tọrọ kó ẹ gbọ́dọ̀ fún ẹni tó bá tọrọ ẹ gbọ́dọ̀ fún torí pé wọn ti ní àbádé rẹ ní pé Ọlọ́run ní lọ́wọ́ Ọlọ́run dáadáa nínú hadith abu musa al-ash'ari radiyallahu anhu ó ní mo wọlé lọ bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan èmi àtàwọn ọkùnrin méjì kan nínú àwọn èèyàn mi ọ̀kan nínú àwọn ni méjèèjì táwa jọ lọ bá nàbì nínú àwọn èèyàn mi ó ní amirna ya Rasulullah wa nàbì fún wa ń kò kàn ṣàwa náà ní gọ́vnà wa qala al-akharu mithla ẹnì kejì náà sọ bẹ́ẹ̀ a ipò yìí àwa náà ẹ̀fọ́ àwa náà sí gómìnà anabi ni inna la wali hada man sa'ala àwa ẹ̀dọ́ bá tọrọ ká fún sípò kan àìsí ibẹ̀ ibi tí a ti fìdí rẹmi nípa ẹ̀ tọrọ ẹni ọba tọrọ àìsí sípò wala man harisa alayhi bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ń sojú kòkòrò rẹ̀ àìsàn ṣùgbọ́n òfin ṣẹ̀rí àfihàn wa ibi tẹ́ wúwà fún gbogbo ẹni tó ń tọrọ ọ̀pọ̀ òun náà ni pé tí wọ́n bá débẹ̀ ọlọ́run lè dá wọn dá tí wọn ò fi lè rí ṣe ṣùgbọ́n àyọkúrò kan wà nínú ẹgbà wa tí Abu Dawud gbà wá tó o bá tọrọ ọ̀pọ̀ náà tó o bá sì ṣe dáadáa o lè jẹ́ sábàbí tó fi wà lè jẹun tonti pé kọ̀tọ̀kọ̀tọ̀rọ̀ rẹ̀ wọ́n ti wá ṣe gbàtọ́ wá síbi ó ṣe dáadáa sẹ́wọ̀n pé kò sí bó tilẹ̀ sí dáadáa wàá sọ́ra fún gbogbo wọ ọ̀ràn òní jólè òní báyìí lẹ̀ fólè òní jẹ́yìn abú tọ́ba fi lè ṣe dáadáa ó lè jẹ́ sábàbí tó fi wà lè jẹun. ọwọ́ anú ẹgbàá wọ̀ọ̀rọ̀ eléyìí tí Abu Hurairah tún gbà wá. Ànábì ní man talaba qada al-muslimina hatta yanalah ẹnikẹ́ni tó bá tọrọ láti jẹ́ adájọ́ lórí àwọn mùsùlùmí ọwọ́ atẹ́pẹlẹmá bíbéèrè ọtẹ́pẹlẹmá wíwá rẹ̀ títí wọ́n fi fi ṣe. thumma ghalaba adluhu jawra lẹ́yìn rẹ̀ ńgbà tó di adájọ́ ntẹ́sẹ́ mọ́ kó lọ tọrọ rẹ̀ ìṣedéédé rẹ̀ justice rẹ̀ ọwọ́ adu injustice rẹ̀ lọ. falahu aljanna anabi ni yọ wà aljanna. tẹ̀lé ìtumọ̀ sí pé tọ́ba wà kùnà tó ń wà àmọ́ ńgbà tó o débẹ̀ ò ṣe dáadáa ọ lẹ́bọ lẹ́rù ò ṣe dáadáa ó lè jẹ́ sábàbí àlùjánnà rẹ̀ wa man galaba jawruhu adlahu falahu an-nar ẹnikẹ́ni tábòsí rẹ̀ bá ju ìṣèdọ́gba tiẹ̀ lọ iná ní eléyìí jẹ́jà ni tí ń wá ipò tó gáà ipò ńlá tí gbogbo ará yóò fi máa nàka sí ọ pé wọ́n nù ìwọ́n yàtọ̀ sí wọ́tọ̀ jáde sùkúù tó ń wáṣẹ́ máa wáṣẹ́ jàre gbogbo ibi tí wọ́n bá ti sọ pé kọ́ kọ́ mú wẹ́ẹ̀rí rẹ wá mú lọ ọ̀sẹ́ lọ́n tiẹ̀ kì í ṣe pé wọ́n ń wá kó àbí ebi sẹ́ lọ́n wá tó fi máa jẹun àbí ẹ̀kọ́ ni ọ̀ ń wáṣẹ́ tó fi máa bọ́yàwó rẹ fa ìwọ ọ̀sẹ́ lọ. ẹ̀mẹ́ni tí ń wá kó tí wọ́n fi máa gbé ọ̀nà ọ̀nà the honourable ni ẹ àwọn excellence ni ẹ kì nínú àwọn àwọn eléyìí ni kàtígórì tiwọn má wà. akramakumullah ìdí tó fi léwu òun náà ni àdéhìí kan eléyìí tí abdullahi ibn umar tó gbà wá sanabi sallallahu alaihi wasallam ni ala kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyati gbogbo yín lolùdaràn jẹ gbogbo yín lọ́lọ́run sì bi léèrè nípa tó fún dajẹ kò sí freedom kí àtẹgbẹ kan kò sí àtẹpamọ ni. gbogbo kò tó ní kálukú wa bá bára rẹ̀ jẹ ọ ọlọ́run sì bí ọ léèrè nípa rẹ̀ anabi wa lè rẹ̀ lọ́kọ̀ọ̀kan ó ìmáàmù olórí gbogbogbò ni ọ wọ́n hùwà mọ́tòlù náà rà ìyẹ́sẹ̀ ọlọ́run sì bí léèrè nípa àwọn ń wàláì tá a bá mọ islam ò ní wá ìyẹn jẹ́ bí pírẹsidẹ́ǹtì nàìjíríà yìí wọ́n á ní olùdaràn jẹ̀niọ́ tálọ́ ń dájọ́ gbogbo èèyàn nàìjíríà mélòó ni wọ́n bá yìí ká two hundred million two hundred million kò síbò sí lè lálàáfíà tó kò síbò sí lè lágbára tó ọ àmójútó èèyàn two hundred million ó ní fìdí rẹ̀ nù tí wọ́n bá máa gbọ́rọ̀ ó fìdí rẹ̀ nù ká tó pé nàìjíríà lẹ́nu tẹ́kí kálukú ya tó lò wọ́n yà ìwọ ni ọ wà responsible nípa àlàáfíà wọn ọ wà responsible nípa àfọkànbalẹ̀ wọn ọ wà responsible nípa ojú ọ̀nà wọn ọ wà responsible nípa bí ó ṣe dáa fún wa ọ wà ẹ̀dàkùn torí tọ́lọ́ ọ̀pọ̀ ẹgbọ́n tí aṣíwájú wa Umar sọ radiyallahu anhu onídìrí akùnrin bá fi lè kọ̀ọ̀tẹ̀ ní al-Iraq. ọlọ́wọ́ bí mi léèrè Madina Madina ni Umar Islam ó ní tíra kún bá kan ní sí Madina tí wọ́n bá gbọ́ra fún mi ọlọ́wọ́ bí ò naanị o pé ọlọ́wọ́ bí ò pé kí ok irú ẹni máa ń ṣèjọba ìbéèrè ní ìrètí ẹ̀ gbogbo àwọn títí wa bẹ́ẹ̀ mọ̀ pé dáa ọlọ́lọ́ mọ iye ẹ̀mí tó ti lọ láàárọ̀ yìí lórí títí ọ̀dà dírẹ́fà fẹ́ yẹra fún kòtò ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ti tọ́ǹbù ẹni tí ń bẹ wájú rẹ rí kòtò ìwọ ò rí ìwọ sì wọnú rẹ lójijì mọ́tò tọ́ǹbù gbogbo ẹ̀ ní ṣẹlẹ̀ ẹ dákun tí wọ́n bá fi yẹn gbogbo eléyìí ọlọ́dà téèyàn á lè gbà kẹ́nìkan máa gbósùbà kan fún yàn kó máa hélì rọ ọlọ́mọdé má kó bá mi ìdínú tó fi jẹ́ ike ẹni tó bá mọ̀ wọn rẹ̀ kò ní wápò ok káti ẹ̀ wá pé stéètì náà lásán ni wọ́n gbà ṣé èèyàn ti ń bẹ stéètì kọ̀ọ̀kan nàìjíríà eré náà ni ẹ wá dúró wa bá ṣe pọ̀ tó tó ọba wa gba stéètì kan ṣé àlàáfíà lọ ìṣe àlàáfíà wọn bí ọ léèrè nípa àwọn èèyàn yìí ẹ mọ̀ fẹ́ lómi wọn gbé lọ hospital ní hospital ìjọba wọn tó gbé lọ wọ́n sì nínú ní oorun ọsibítù ìjọba wọn sọ pé tí wọ́n bá fi lè dọ tí wọ́n bá fi lè lọ dẹ́pọ́sìtì fifty thousand àwọn ò ní àtẹ́ǹdì tí wọ́n bá fi ṣe máa ń ṣẹlẹ̀ láwọn ọsibítù wa nìyẹn wọ́n á láwọn ò ní àtẹ́ǹdì inú yìí wá ń lọ bí ṣe ń pariwo tó ẹnìkan òwò torí pé sọ dájú ti wà nù sẹ à ń tọ́jú aláàrẹ̀ báyìí bẹ́ẹ̀ bá fẹ́ràn rẹ kẹsàn-án owó bẹ́ẹ̀ bá ti fẹ́ràn rẹ gbé kíní kó ń bì àfa wọ́n wá wó títí títí títí five thousand wọ́n rí mú wa wọ́n ní kọ̀dájú pé maintenance ó sì kú bẹ́ẹ̀. ok àwọn aláǹsìn sàlákòóso stéètì kí ló ń sọ fọlọ́ ǹjọ́ gbèǹde orí sì fọ́ àwa a ní wọ́n máa gbé wa nsúwó ní England subhanallah ẹ ṣé kálukú ń rò pọ́lọ́ ọ́bíò náà léèrè. àkàrà wà fún lọ ọ̀pọ̀ ẹ̀ mẹ́yẹ ẹni tó máa rẹ kọ̀wé débi pé yóò ṣe náwó táwọn òbí òróró dáwó lẹ̀ dáwọ́ ọmọ wọn padà ń fi bàtà gbálẹ̀ kálù ẹ̀yin sì ń sọ lórí lé wa lórí tẹ́ẹ̀mọ̀ kọ́ lọ́wọ́ bí léèrè ńjọ́ gbélé ẹ sì ń kọ́ pọ̀lọpọ̀ nu wọn wọ́n sọ fáwọn ó ṣètò ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kọ̀dájú bóyá ilé ẹ̀kọ́ yẹn ń bọ̀ kò tí ì dé àwọn ọmọ tiwọn primary level kọ̀dá sí pé wọ́n ń kà náà jà ok tá a múra pa dáhùn níwájú ọlọ́run tó bá ti dọ̀gbìn náà fìyà. anábì sallallahu alaihi wasallam ó lẹ́yìn ọkùnrin ẹ̀yin baálé baálé ra'in ala ahli olùdáran jẹlẹ́jẹ́ lórí àwọn ìyàwó yìí o àtàwọn ọmọ yìí ẹ má rò pé ẹ̀yin náà ẹ lè máa ṣe bó ṣe wù yín ẹ lè máa ba ayé jẹ́ bó ṣe wù yín ọlọ́run ní bí yín léèrè yóò bí yín léèrè wa huwa mas'ulun an ra'iyyatihi ọlọ́run bí ẹ̀yin náà léèrè nípa ìyàwó àtàwọn ọmọ yín ìka burúkú lọkùnrin mi yóò máa ṣèṣe pé bàbá ìyàwó yẹn kò lè mọ ìyá ìyàwó yẹn lè mọ fámìlì ìyàwó lè mọ ìyàwó gbà wàláhì tí obìnrin mi bá ń jọ sùn ẹ mà pé láyé yìí náà ẹ wàá pè ọkùnrin lọ́wọ́ aṣojú páìkó páìkó bíi páìkó lẹ́bàá fúnná. sábà gbá ẹjọ́ tiẹ̀ lóró ẹjọ́ tiẹ̀ lóró gbogbo ń tọ́sọ náà kì í ti kọ́ parọ́ àmẹ́jọ́ rẹ̀ lóró. ṣé àwọn èèyàn ronú pa dìde ń jọ pé ndàlù kìyàmà ni ẹlòmíì ìyàwó ọ̀jẹ́ ló ń jẹ ìyàwó ọ̀jẹ́ lásọ ìyàwó ọ̀jẹ́ lówó lé kò ní sanwó lé gan tọba rí tọba sí ìyàwó yọ sanwó fún bàbá lánàá ìbéèrè rẹ ti wá ń dọ̀gbìn dàgbé yà mọ́ ìyàwó lọ́mọ bọ́mọ ti lọ skul ìyàwó lọ́mọ bọ́mọ ti lọ lékiú ìyàwó lọ́mọ bọ́mọ ò sèrìn hòhò tọba sùn ya ó ní kíyàwó ọbọ ọbì ìwọ gẹ́gẹ́ bí ọkọ ọkọ pangolo ọlọ́run bí ọlẹ́rìí tọba dídọ̀gbìn dàgbé yà mọ́ yóò tún máa fẹjọ́ sùn ó lè lọ bá bàbá ìyàwó ẹ sọ fọmọ yín ń kó oorun fún mi ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ń kó oorun ìwọ gẹ́gẹ́ bíi ta ohun ọkọ ọkọ tọkọ ni wọn àbí wọn fi ọdún gẹrẹ wù anabi ni wọn bí ọ léèrè tó bá di jọ gbẹndà òkèèyàn. wal mar'atu ra'iyatun ala ahli bayti zawjiha wa waladihi àwọn obìnrin náà nìyẹn o wọn lẹ́yìn lórí fámìlì ọkọ yín àtàwọn ọmọ ọkọ yín. torí pé obìnrin mi náà burú bàjẹ́ o ọkọ ni mo wá ní àwọn ẹ̀yọ́ ọkọ àwọn bàbá ọkọ kan wọ́n gbà wọ́n á fojú yín rí mà á bóbìnrin mi náà ṣe rí nìyẹn kódà ó tún máa bí ọkọ léèrè pé tó níyà ìyá ni pé kò yẹ ká ọkọ ní sípò fẹ́fẹ́ yá tètè wáyàwó tiẹ̀ lọ síwájú yẹ lọ́dún àwọn ọkọ mi náà ọ̀daràn náà làwọn náà àwọn náà fẹ́ kẹ́ ma wọn fẹ́ kẹ́ sọmọ àlèkọ́ ẹ̀ máa kó wálé o tó nítorí de eléyìí báyìí anabi sọlá àzọlá tó o tún jẹ́ ẹni tó wà responsible lórí àwọn ọmọ ọkọ rẹ tí èsì wọn ló bí wọn. ẹgbọ́n fi tó le dé bẹ́ẹ̀ mọ obìnrin wọn yẹn fẹ́ rí ọmọ orogún anabi tó wá ìwọ o tún wà responsible lórí àwọn ọmọ orogún ẹ ẹsẹ̀ tó wà fún àwọn ọmọ orogún lóògùn èkúté jẹ tó pa wọn kalẹ̀ ọmọ tiẹ̀ fún ní supageti ọmọ orogún ní oògùn èkúté mọ supageti àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọlọ́run bí ọ léèrè tó bá dúdú ọgbẹ́ náà ti yá. وعبد الرجل راع على مال سيده ẹrú yín olùdáradì ẹni lórí dúkìá yín wa huwa mas'ulun 'an ọlọ́run bí ọ náà léèrè ń parẹ́ ń jọ gbẹ́ndàlùkìyàmà ala fa kullukum ra'in. wa nọ mas'ulun 'an ra'iyatihi ẹsẹ̀ tí a gbọ́ gbogbo yín lọ́lùdáràn jẹ gbogbo yín lọ́lọ́ inú nípa tó fún tó bá gbogbo nǹkan yìí báyìí lẹ́rù ìdí tó fi jẹ́ pé ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ kò ní fẹ́ ríra rẹ̀ ń pò kankan nítorí pé gbogbo kòyún gẹ́gẹ́ bá Ànábì sọ́nà àdìsí ta ni yọ ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìdí tí olè fi pọ̀ ní jíjà sí owó ìjọba oní ẹni pé wọ́n máa ń wò pé owó ìjọba yẹn owó tí ò lólùwà ni halal ni kódà ń bẹ nù nǹkan táwọn kan máa ń dá lásà ní rúlẹ̀ haúsá náà sọ pé à ẹ̀ ń tó díwò lu ṣe wá jalè kọ́ jalè náà kódà á tún ráwọn afá kan gan lórí gbogbo ẹ̀rọ ayélujára nísìnyí tó ti fatuwa pé owó òlu ló jí halal ni subhanallah owó òdu halali ah àtẹ̀kọ́ bá débẹ̀ ẹ mọ̀ pé ruwan ni wọ́n máa wá máa bá wọn táǹpù ẹ̀ ọ̀daràn òsì ní dàn fún ọjọ́ gbẹ̀ndà kìyàmù yọkàn dáràn fún fatuwa abútó ń ṣe torí di eléyìí owó òdu lódodo tí wọ́n bá kówó lówó òdu àtẹ̀mí àtiwọ́ àtòhún làjọ ní gbófin ọlọ́ọ̀tún sọ̀rọ̀ téèyàn bá wá jí owó òlu tó bá pè mí àtiwọ́ àtọ̀hún ńlájọ ní ẹnìkan nu wá wá jì sẹ́wọ̀n kí tá a bá wò lọ́nà ká sọ pé òun náà jí nínú owó tó náà lẹ́tọ̀ọ́ sí ó jí nínú owó tó lẹ́tọ̀ọ́ sí ǹjẹ́ gbogbo ẹni tó bá wá jí nínú owó tó lẹ́tọ̀ọ́ sí á pọ̀ kárí àbí yóò jìyà àlàyé lẹ́yìn ọ̀wà bákan náà nínú tó tún fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó jẹ́ pé tó máa ti dépò ọ̀nà àti jíwó iná ni máa ń wá wọ́n máa ń retí pé àwọn lọ fún àwọn èèyàn ní report ní táwọn rí kójọ nínú kò yìí torí kí àwọn ẹni tó rí pò kọ́ mọ́ bàa dàbí ẹni tí ò dépò rí torí ẹ̀ ìní ẹ̀mí ájálè ájálè ájálè ìṣe máa bẹ̀ fún ní kálukú àmọ́ tí kálukú bá mọ̀ pé àṣepamọ́ ni o kò sí àṣegbé o nítorí dájú ni pé olè ó dínkù orílẹ̀-èdè wọn ti dà nínú ẹ̀sìn Islam kọ̀mọ̀tọ́ fẹ́nikẹ́ni nínú wa láti gbowó sẹ́tì òsè o ẹ gbọ́dọ̀ gbowó sẹ́tẹ̀ gẹ́gẹ́ bí kápẹ́ oṣù mẹ́ta ni tí wàá fi tẹ́ wọ́n sì ń rí alert pé wọ́n ń sanwó fún mi lábẹ́ òfin ọlọ́run haram ni kí n jẹ́ wọ̀ nítorí pé ìbéèrè kan retí wá ń jọ gbéǹde pé gbólọ́ gbarí ìbò lọ náà sí ẹ ńgbà tí mo ti wà lẹ́nu tí mo wà nínú àwọn ẹni tí ó kọ wọn bẹ nínú pé wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ni wọ́n fi ń fi owó ránṣẹ́ sínú àkáǹtì mi agbọ́ ọ̀pọ̀kọ̀ rẹ̀ ń bẹ nínú ẹni tí ń ṣiṣẹ́ ń bẹ̀ ǹjọ́ wa ṣiṣẹ́ ń bẹ̀ lóòótọ́ fún sùmẹ́ta èyí ṣe ẹ̀tọ́ òun fẹ́ gbowó yóò dùn láyé ń bì àbámọ̀ ni ọjà sí tó bá ti jọ́ gbẹ̀ndà lókè yá ma eléyìí jẹ́ ti àwọn òṣìṣẹ́ tó bá pa máa ń lo Islam ni no work no pay òfin ọlọ́wọ́ bá ní ẹni tí ò bá ti ṣiṣẹ́ wọn gbọ́dọ̀ sanwó fún un torí ẹ̀tọ́ wò ló fi fẹ́ gbowó adasẹ́lẹ̀ tóṣù mẹ́fà adasẹ́lẹ̀ fọ́dún kan à ń ṣe tó wù wá a rí nínú wa gan lásìkò yẹn tẹ́kí personal business rẹ̀ ló ń rọ̀n dáadáa kódà tún rí nínú wa ẹni tó travel abroad tó tiẹ̀ ti gbàgbé kó ń ṣiṣẹ́ kan bí wọ́n á ní wọ́n ti resolve problem yẹn lẹ́yìn ọdún kan láti kún máa jà fatafata pé a fẹ́ rí aláàtì ọdún kan nínú àkáǹtì wa bí ayé ha ẹ̀tọ́ wò lẹ níta ìfẹ́ gbélé ẹ mọ̀ fara sísọ owó olùkùmàkùmà náà ẹ mọ̀ kọ́ lọ́wọ́ bí léèrè tó bá dijọ́ gbélé àpè àmọ́ sẹ́ẹ̀ sísẹ́ rẹ àbó lè lẹ́yìn náà lábẹ́ òfin ọlọ́run kó o sísẹ́ ọ̀lẹ́sọ̀tò. akramakumullah bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa gbogbo ẹni tí ọba fi lè sísẹ́ tó sì máa ń pé iṣẹ́ tó ń ṣe yìí iná ló ń ta àkókò òun fún iṣẹ́ tó ń ṣe yìí iná ló ń ta ọgbọ́n òun fún àti òye òun tí wọ́n á sọ pé iye báyìí làwọn máa fún ọ lóṣù òfin ọlọ́run dá lórí pé ọ gbọ́dọ̀ gba nǹkan kan mí lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ fún òtútù ọlọ́mọ nítorí gbogbo nǹkan mí tó bá gbà á lábẹ́ òfin ọlọ́run òun náà corruption wọ́n ní iṣẹ́ táwọn tọ́tọ́ gbà yìí ojoojúmọ́ lẹ́sìn máa wá bí sẹ́ ọjọ́ kan làwọn fún yín tẹ́sí máa sinmi lọ́sẹ̀ ẹ sì máa wọṣẹ́ láago báyìí ẹ máa jáde láago báyìí gbàtẹ́ bá sì wá ń bí sẹ́ iṣẹ́ yẹn làwọn fẹ́ kẹ́ kọjú mọ́ àwọn fẹ́ kẹ́ máa charge ó sì mójútó iye báyìí lọ́ọ́ máa gbà lóṣù wọ́n máa wá fifty thousand oṣù lọ́tẹ̀ ọlọ́run gbogbo bó tilẹ̀ wù kọ́ ọmọ sẹ́sẹ̀ tó gbogbo bó tilẹ̀ wù kí sẹ́sẹ̀ tó ṣe kọ́ tẹ̀yìn lọ́rùn tó wọ́n á gbọ́dọ̀ torí rẹ̀ fún ọlẹ́bùkọ̀ gbà nítorí tó bá gbélé bàbá rẹ̀ ló jókòó àbí lè mọ́dà rẹ̀ wọn ò ní pọ̀ ọlẹ́bùn yẹn kàwọn kí sẹ́sẹ̀ kan gbọ́ sí náà ló jẹ́ pọ́n ọdọ́ ọmọ a gbọ́dọ̀ gba ẹ̀bùn ara corruption ní lábẹ́ òfin ọlọ. àyàfi tẹni tó ní tẹ́ǹ gangan ó bá sọ igbe tó gbé ní tí wọ́n bọ̀ lẹ́bùn lọ́ba ẹnìkan ó gbé kínní yìí wá ó gbé ẹ̀bùn mi mo sì mọ̀ gbẹ̀yìn lẹ́ni gbẹ̀yìn lẹ́ni títẹ̀ yín tẹ̀ gbà mí bẹ̀ ó ní òun á ní máa gbé lọ ò ń bọ̀ ìgbà náà ló tó di tiẹ̀ lábẹ́ òfin ọlọ àìjẹ́ bẹ́ẹ̀ corruption náà ṣùgbọ́n àwọn ò lè jàǹfààní Islam níbi àwọn dáadáa tó mú wáyé láì apply Islam nínú ìjọba wa kí ló dé tó fi jẹ́ pé dáadáa tó wà ń bẹ afẹ́ mu àmófin rẹ̀ bá wa láàmú mo rò pé yé wa eléyìí à ní contradiction kò pé wa ká lo ṣẹ̀ríà báwo la ṣe wá rí nǹkan kan nu ṣẹ̀ríà tá a fẹ́ lò ẹ ti fẹ́ lò bá ṣẹ̀ríà náà ní gbà ìyẹn ni pé tó bá pé Islam náà máa apply à ẹni tí ọjà lè ó múra wàláì tọ́lá ẹni tí ọjà lè ó múra káfíru Saudiya káfí sàpèjúwe gbogbo iye ọdún tẹ bá lò ń bẹ̀ láyé kò sí nǹkan kan tó lè jẹ́ ìṣòro wájú rẹ̀ tó wà ní kéèsì lọ́dọ̀ ẹni bọ́dì fún àsopọ̀ ọlọ́mọ òkà wa kò lè ṣẹlẹ̀ láyé nítorí pé kálukú mọ̀ pé òfin kan sọ̀ bọ́ba kan pé kó gé ọrùn rẹ̀ pé ó gé mímí kò ní mì kálukú ra ó sì ra rẹ̀ jẹ́jẹ́ kò sẹ́ni tí ń fẹ́ wàhálà akramakumullah orílẹ̀-èdè tiwa náà. kọba dà tó bá jẹ́ pé àwa náà gangan fúnra ara wa abasana kọdà ṣùgbọ́n pẹ̀lú bá a ti sẹ́ ń rìn àtọ̀nà tá à ń gbé gbà ń tọ́ dájú tó náà ni pé àti dá rẹ̀ yóò fẹ́ máa pọ̀ lọ́wọ́ o. hadith kan wá látọ̀dọ̀ abu ni sa'idi ó lu arákùnrin kan púpọ̀ lọ́ọ́ máa gba zakat wa látọ̀dọ̀ àwọn Banu Asad orúkọ rẹ̀ ń jẹ́ Ibn al ó wá gba zakat dé ó wá pín sọ́nà méjì ó ní hadha wa hadha uhdiya ilayya ó ní tìyín ní ìwà ànábì eléyìí lọ fún mímbà títí ó dúpẹ́ fọlọ́ ọ̀fẹ́ yìí fún ọwọ́ abẹ́rẹ́ fún sọ̀rọ̀ báyìí pé máa bá lul amili nab'athuhu fayati yaqul kí ló ti àwọn ẹni tá a máa ránṣẹ́ sẹ́kùn gbàtà bá rán wọn ṣe tán bá dín wọn mọ́ wá ti sẹ́ báyìí pé hadha lak wa hadha li tí a ní wà nábì èmi mọ̀ lélẹ́yìí fahalla jalasa fi bayti abihi wa ummihi fayanzur ayuhda lahu am la kí ló dé tó ń kálukú yóò jókòó lé bàbá àtìyá rẹ̀ kọ́mọ wulẹ̀ gba tẹ́tà fún kó wò bẹ́ẹ̀ nìkan ó bùn lẹ́bùn ẹ̀rí tó ti jẹ́ corruption bàbá jókòó lé wa tí èsì sẹ́ẹ̀ là ń tò tá ni ó bùn alẹ́ bùn ẹ̀ ń bẹ́ yẹn tó ń lé wọn tẹ́nìkan ọ̀dà mọ̀ pé ń iṣẹ́ tó ń ṣe náà iṣẹ́ tí o ṣe tó ń fi gbowó oṣù náà ni iná ni wọ́n rí wọ́n fi ń bùn ọ lówó ìwọ kọ́ ní ẹni tó ní iṣẹ́ wọn bùn òun náà wọ́n fi fúnra wọn tí wọ́n fi rówó oṣù rẹ̀ sàn yẹtù kó pè ń bónọ́s ó dàbí ọlọ́pàá ni táwọn olè wá jalè tọlọ́pàá yìí wá já fatafata torí pé gbogbo olè mọ́kànlá ló ń rí ló mú balẹ̀ gbogbo yẹn wá dèrò ọkùnrin mẹ́ta ọkùnrin mẹ́ta ọkùnrin mẹ́ta ọkùnrin masha Allah la quwwata illa kó sì tán abẹ kó padà sọ́fíìsì ẹ̀ ẹsẹ̀ pọ́ngàrí yọ dájọ́ oníṣẹ́mu yọ dájọ́ olówó yọ dájọ́ ọmọtò ọlọ́mọdé gbogbo ẹ̀ bá bá dájọ́ tán á lọ kó fún olórí orílẹ̀-èdè tọ́lọ́gà ọlọ́pàá náà olórí orílẹ̀-èdè náà lọ́gbà ṣiṣẹ́ pé ọlọ́pàá kan ó ṣe gudugudu méje yàyà mẹ́fà àwa fẹ́ tara rẹ̀ bùn yín lẹ́bùn yìí. òun lè bá kó fún à ẹ̀yin lè wá kó fún olórí wá kó fún ìgbà náà lọ́jọ́ tẹ̀ tó bẹ́ẹ̀ lè sin ọlọ́run ọba tó ẹ wo gbogbo ọ̀nà ní Islam di tí òfin ní sí bàjẹ́ wàhálà kẹdà akramakumullah nínú àwọn nǹkan tó lè tún Nàìjíríà wá sí tá a sì rọ gbogbo wa pé ká mójútó ọ̀nà làdùà ọ̀rọ̀ kan kì í tóbi láyé kó ju àdúà lọ. sábàwo bí nǹkan ti bàjẹ́ tó níbí ọ̀pọ̀lọpọ̀ lè fẹ́ sọ̀rọ̀ ìdínú kò sì sí nínú ẹ̀kọ́ tọ́lọ́run bá fi kọ́ wa pé ká máa sọ̀rọ̀ ìdínú ìdí ni pé àwọn ò ní ìlú méjì ju nàìjíríà lọ gbogbo ẹni tí máa sì ń bẹ níbi pé kí nàìjíríà máa bàjẹ́ ọ̀dà tó pàjọ́jì ní ní nàìjíríà yìí kò sì síbẹ̀ nìkan ti lè wá sọ fáwọn àbí yìí pé kọ́ńtìrì kan wà tó da ju nàìjíríà ti wà lọ à nígbà nítorí pé mechita méjì ta gbogbo tá a bá lọ wọ́n mọ̀ pé á fọ́rínà fọ́rínà àmọ́ nàìjíríà bí kò sẹ́ni náà tó lè pè á ìlú tiwa la wà tọ́ba jẹ́ ìlú tiwa a jẹ́ pé bí ọ wà lọ́wọ́ mi ọ wà lọ́wọ́ rẹ̀ oníkálukú wa ní nǹkan méjì a ṣèjọ àdúrà àti ní máa sọ ike ẹ àti dá eléyìí tó rárá yóò dà inshàlá nítorí pé kò sí nǹkan kò sí bí nǹkan ṣe lè bàjẹ́ tó láyé tọ́lọ̀ wọn bò lè tún ṣe sọ ẹ jẹ́ ká pọ̀ ládùá kò sí dàbí ṣùgbọ́n fáwọn máa ń ṣàdúrà fúnra wa àti máa ń ṣàdúrà fáwọn ọmọ wa a ń ṣàdúrà fáwọn aya wa a ń ṣàdúrà fáwọn òbí wa àtàwọn ọmọ ẹ̀yà wa. ẹja tún fi àdúrà forílẹ̀-èdè wa ẹja fi fún àdúrà wa nítorí pé ìrọ̀rùn gí òun náà lè rọ̀rùn ẹyẹ tígi ọba rọrùn dúró kò rọrùn fẹ́yẹ láti dúró ẹ jẹ́ ká gbìyànjú láti máa kóra wa ń àwa fúnra ara wa ká dínà sí gbogbo nǹkan kọ̀dà kọ̀dà yìí nítorí pé ìwà rẹ lẹ́nu ní òfin tọ́ra rẹ̀ ṣe ká sì tún má kuru ẹnu ká máa sọ tabari pé nìkan ń ṣe àìda ká sọ ẹ má dàgùn láti torí pé tí ń bàjẹ́ yẹn nǹkan gbogbo wa jọ ni a gbọ́dọ̀ sọ̀rọ̀ ká sì sọ́ra fún ká máa ṣépè ẹ̀ ń ṣàdúrà gan-an ẹ̀ tún nípàdú nínú ìgbésí ayé báwo wá lè pè pè pè pè ẹ àwọn tó wà mẹ́kọ̀ọ́ kúkú ní dáa fún wa bá bá bá bá rọ wọn bá dáa ọ̀sán wọn ò ní dáa ẹnikẹ́ni bí ọba dáa fún wa wọn náà jẹ́ ń bẹ̀ nítorí pé tó dájú òní gbé gbogbo ẹnìkan tó bá bá ara rẹ̀ ń gbò kódà kó ṣe pé kì í ṣòfin ọlọ́run bá nílò owó <coughs> ìgbà tó wà ń bẹ̀ ó lè da nǹkan rú fún yín sẹ́yìn bá tún wá ní kó tún burú fún kó tún bàjẹ́ fún ọ̀dà tó pé ọ̀sán dọ́dọ̀ yìí tó ìdínú bẹ́ẹ̀ bá ládùá tẹ́ ẹ lè ṣe fún wọn kó wọ́n mànà ẹ má ṣe pè fún wọn tó eléyìí pàtàkì púpọ̀ ibi ká mójútó bákan náà nínú àwọn nǹkan náà ní ká mọ̀ pé owó ìjọba haram ní ká jí o haram ní kéèyàn jí ìjọba owó ìjọba kò sí nínú nǹkan béèyàn máa kó tọ́kẹ̀yàn balẹ̀ ọ̀nà tí wọ́n sì ń gbà kó ìjọba ọ̀pọ̀ gan-an eléyìí tó ṣe pé ó lè má sàǹfà nínú ká lọ sínú details rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ gbogbogbò báyìí ṣùgbọ́n ẹni tó bá wà ń bẹ̀ ẹ̀yin mọ ọ̀nà tẹ́ ń gbà jí owó ìjọba ẹ sọ̀rọ̀ ẹ bẹ̀rù ẹran ti pé sìrò ń bẹ lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàm. àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí bá ń jí owó ìjọba kí àwọn hanafiya tó ń tẹ̀lé imaamu abu hanifa àtàwọn hanabila tó ń tẹ̀lé imaamu ahmed ibn hanbal àwọn ní gbogbo ẹni tó bá jíwò jọba à ní gé ọwọ́ rẹ̀ kí ló dé tá à ní gé ọwọ́ rẹ̀ wọ́n ní tó bá jẹ́ mùsùlùmí ni torílẹ̀-èdè islam kò bá àjò lówó kò bá àjò lóṣù lọ́ba jíwò jọba. àní gé ọwọ rẹ̀ wọ́n nítorí pé gbogbo mùsùlùmí náà lọ lẹ́tọ̀ọ́ nínú owó ìlú. ṣùgbọ́n kí láwọn àṣẹ fún ìyá mi jẹ́ kí ètè kíkí ọwọ rẹ̀ àkọ́kọ́ owó tó ti ọgbọ́dọ̀ dá padà ẹlẹ́ẹ̀kejì yóò pé ọ̀nàwọ́ mu láì jẹ́ pa fún ọ èwo rẹ̀ ọwọ́ pé wọn kàn ní ọwọ́ rẹ̀ ni owó tó mú ọ̀pọ̀ kéré wàá dá padà ẹlẹ́kejì wàá tún jìyà torí tá a bá kú gbogbo ẹni tó bá ti lẹ́tọ̀ọ́ mbẹ́ ó lè mú un à owó kan ní sẹ́kù mọ́ ní kòtò ìjọba gbogbo èèyàn náà ní ọ̀nà ọwọ́ ọbẹ̀ ọwọ́ ọ̀mà pọ̀ lọ́wọ́ mbẹ̀ ni so eléyìí jẹ́ ọ̀rọ̀ tàwọn Abu Hanifa àti imaamu Ahmed ibn Hanbal imaamu wa Malik rahimahullah àti ọ̀rọ̀ kan àwọn alimami Shafi'i. rahimahullah àwọn ní gbogbo ẹni tó bá fi lè jíwó ìjọba pẹ̀lú májẹ̀mú tá a máa fi gé ọwọ́ lè á gé ọwọ́ rẹ̀ á gé ọwọ́ rẹ̀ ni tẹ̀lé ìtumọ̀ sí pé nírú abala kejì ní nàìjíríà tá a ti ń ṣe pé ẹni tó bá èso lè ó yẹ kó tún lọ kátìrà màlìkíyà dáadáa o màlìkíyà sọ pé ṣé májẹ̀mú tá a máa fi gé ọwọ́ olè bá fi lè pé sára rẹ̀ á gé ọwọ́ rẹ̀ nítorí pé ááyà tó ní agé ọwọ́ olè kò ṣe yàtọ̀ láàrin owó òlu àti etí èso owó òlu gbogbo ẹni tó bá ti jíwó ó gé ọwọ́ rẹ̀ sẹ́wọ̀n pé àwọn ẹni tó wà máa gbé kùkùté ká lọ́wọ́ wọn ò bá pọ̀ bàjẹ́ nírú Nigerian level tọ́ torí de eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. àwọn mọ̀ ikú ẹni wá kan ó ti ṣiṣẹ́ ìjọba rí olè ló ti jà tó fi kówó jọ tó fi kó gbogbo dúkìá jọ ǹjẹ́ tó bá kú sáà owó àbá jogún ẹ̀ bákan méjì ni tó bá ṣe pé ńgbà tí ń kówó jọ tí ń kó jọ tí ń kó jọ a wà nínú ẹni tí máa takò sísì máa fi pé báà mi ẹ̀gbọ́n mi èèyàn mi bọ́lá ń gbà tó ń fi rówó yìí kọ́mọ̀lọ́ jọ̀wọ́ haram o aha àbá mà ní haram à ń takò àti yé bẹ́ẹ̀ lórí pa ń takò tó fi kú eléyìí kò sí wàhálà oní dáhùn fún àwọn alájẹmọ̀ kúndùn rẹ̀ àmọ́ tó bá yẹ pé ńgbà tá a mọ̀ pé jíjí ní jí àwọn náà ń kájíjà lórí à ń gbósùbà fún à ń pàtẹ́wọ́ fún tó bá kú alẹ́ tọ́ láti jẹ́wọ́ alẹ́ láti jẹ́wọ́ torí pé òun gbẹ́kú lájà ni àwọn alábàá gbà á lẹ̀ sẹ́lẹ̀ ìjàgbọ́n ti ṣe jẹ́mi. arọ gbogbo wa pé tọ́lọ́mọba ẹlẹ́dàá wa ó ṣeéṣe kó gbé àwa náà dípò kan lọ́la ká máa rántí gbogbo ọdún tá à ń gbọ́ lónìí pé haram ni ká jíwò haram ni ká jíwò lò gbogbo ẹni tó bá ti láyọ̀ ọkàn kò sí tí ò ní gbogbo ẹni tó bá sì láyọ̀ ọkàn kò sí tó ní kọ́lọ̀ wọn bẹ lẹ́dàá kọ́ bá tún orílẹ̀-èdè wa ṣe ìwà àbàjẹ́ ìwọ olè jíjà ọlọ́nkọ́ bá kà kó ńlẹ̀ ìjánu ìfọkàntán ọlọ́wọ́n ọba kó jẹ́ kí ọ wà pẹ̀lú gbogbo wa ọlọ́wọ́n ọba òṣì àìní àìnító ọlọ́wọ́n kọ́ bá a lè jìnnà ọlọ́wọ́n ọba kó ṣàánú wa lórílẹ̀‐èdè wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọ́n ní kí ni ìdájọ́ ọkọ̀ kọ́lé kọ́kọ́ shop ṣùgbọ́n kó jẹ́ pé àwọn ẹni tó máa fi ṣe ntọ́takùtọ̀ lọ́n la fi háyà fún ọkọ̀ náà béèrè tí ò nítumà àwọn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ tá a ti sọ sọ sọ kò ẹ̀yin gan tẹ̀ ń yọ béèrè ẹ̀ máa yọ àwọn béèrè ní láárí ẹ̀ yọ wọn dànù so àwọn ètò bá wúlò la dáhùn àwọn míì wà á ti sọ sọ sọ débi pé ẹnu bó kí ni a tún fẹ́ máa dáhùn sí ẹgbẹ́ bó ti ṣe jẹ́ gbà so wọn lẹ́nu tó kọ́lé kalẹ̀ tó yẹ pé eléyìí àwọn ẹjọ́ máa fi ṣe tọ́takùtọ̀ lọ́ọ̀ ní fi háyà fún eléyìí náà hàn lábẹ́ òfin ọlọ́run pé kọ̀tọ̀ nítorí pé ọlọ́run pa wá láṣẹ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti ṣe dáadáa ni ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti ṣe bàjẹ́ ẹni bá kọ́lé kalẹ̀ fún wọn kó máa lò fúnlé aṣẹ́wó ọkọ́lé kalẹ̀ fún wọn kó máa lò nílé tó tún máa tò gbogbooro ọkọ́lé kalẹ̀ fún wọn máa lò fún tẹ́tẹ́ pẹ̀rù naija bed bed naira kíní kan gbogbo lé tẹ́tẹ́ ọ̀hún àwòdùbílà kọ̀tọ́kọ́jẹ́ pé lè ti ni wọ́n máa fi ṣe lẹ́yìn ẹ̀hẹ̀n nítorí pé àwọn ọ̀daràn nìkan ló gbà ọbẹ̀ tàkẹ́tì lẹ́yìn títí tẹ̀sí rẹ̀ ní ìrètí ọ̀wọ́ àgbà tó lẹ́yìn jẹ́bà. sọ á sì rí i pé lónìí ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí ó ká lọ bẹ̀rù ọlọ́run aláàjì gan ń pẹ̀lú gá ń tọ́tí ń tò gógóró irú wá gba ṣọ́ọ̀bù ọ máa fi tò gógóró ni ẹ o. so ọ̀nà wa ń tà a'udhu billah ìjọba bá ti rí i pé ń ta gbogbo orú nǹkan yẹn lè kó ṣọ́ọ̀pù yìí kódà bó lóun ó tripo owó ti ń san lè kó mi lè fún ẹni tí ọmọ tọ́ ti lé tẹ́lẹ̀ yìí pàtàkì púpọ̀ tẹ́lẹ̀ pé gbogbo owó wa ọlọ́run bí wa lè rí ibi tá a gbà tá a ti rè ó wá wọnú rẹ́kọ̀dù pé ẹni tí ń tò gbogbooro ọ̀dọ̀ wọn ló ti rówó ẹni tí ń ta pàrágà ọ̀dọ̀ wọn ló ti rówó a'udhu billah sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ gbogbo ẹni tí ó bá máa lo ilé ṣọ́ọ̀pù yín fún nǹkan tó takò tó náà ẹ̀ gbọ́dọ̀ fi fún un. wọ́n ní àjọ táwọn ń dá tó ṣe pé ẹni tí ń kó àjọ lọ́wọ́ ẹni ó ní ìkó alákọ̀ọ́kọ́ kí ni ìdájọ́ ọ̀rọ̀ àjọ bẹ́ẹ̀. akọ́ ni pé àjọ tí èèyàn mẹ́wàá bá ń dá èèyàn mẹ́ẹ̀ẹ́dógún èèyàn ogún tẹ̀ǹdá yìí kan nígbà kan tó yẹ pé ẹ máa kó lọ́kọ̀ọ̀kan títí tí ó fi kárí nígbà tẹ ti máa pé gbogbo ẹ̀yin tẹ̀ ń jọ ń kópa ń bẹ̀ ẹni tó ṣe fọkàn tán ní kò só ń jàǹbá nu yín kò sí tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ àmọ́ pẹ̀lú májẹ̀mú kọjá yìí pé kò sówó òkú kan tẹ̀sìn dá kò sí sówó fáìní kankan tẹ́nìkan kan sàn bákan náà kò sí ojútàjú nínú bẹ́ẹ̀ kò torí pé òun kówó lọ́wọ́ léwọn àkọ́kọ́ kó kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀yà kí èsì pẹ́ nìkan lọ́ là lẹ́yìn lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé tó ti dáa jù òun náà ní kẹ́ ẹ kọ nọ́mbà ení èjì títí dé rí bí òǹkà yín ti ṣe tó kẹ́ wá dàrú lẹ́yìn ìgbà tẹ́ ẹ rán àwọn pépà yẹn kù kí kálukú mú nọ́mbà kan ẹni ọlọ́run bá ní kó mú pòkínní ó mú pòkínní rẹ̀ ẹni wọ́n bá sì mú ogún ó mú ogún náà nù ṣe eléyìí ní nǹkan tó yẹ. wọ́n ní kí ni ìdájọ́ oríkì bí àlàó bí àyọ̀ká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ìtumọ̀ àwọn tó bá ní ìtumọ̀ tó dáa kò sí nǹkan tó burú mbẹ torí pé èèyàn lè jókòó mẹ́wàá eléyìí ẹ̀sẹ̀sẹ̀ èèyàn lè jókòó ọkọ ẹ̀sẹ̀sẹ̀ ṣùgbọ́n àwọn orúkọ tó jẹ́ orúkọ gidi tí kìí sórí kì kò gbọ́dọ̀ tún kan lọ. níta bá sọ ma ní Muhammad Muhammad náà tọ́ba sọ ma ní abdullah abdullah náà ni tọ́ba sọ pé àwọn sọ ma ní muhammad abdullah alhassan kéèpé kìnnì gbogbo àwọn àṣejù burúkú yẹn ti ń tún ti ràn rí wọnú àwọn èèyàn báyìí òbí mẹ́yọ̀ kọ́ sọ́lùkọ́ mẹ́ta sóko ní padà tán lọ́dọ̀ ẹ̀ lẹ́yìn náà irú àṣejù wo nìyẹn orúkọ ẹ̀yọ̀ kan bàbá tiẹ̀ sọ wọ́n ti ń mú mẹ́ta òun fi hàn pé bàbá tiẹ̀ ọ̀gbọ́n tó. láyé jahiliya ni wọn bí anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn jahiliya nga orí wọn pé muhammed ni wọn sọ anabi sallallahu alayhi wa sallam wọ́n sì sọ lóko mẹ́fà pé torí pé bàbá rẹ̀ ti kú bàbá tún dé àbí òye wa muhammed wọ́n ní wọ́n sọ lóko rí anabi muhammed sallallahu alayhi wa sallam ẹnì kan torí délé ó àmọ́ oríkì ẹ mọ̀ pé oríkì ìgbà tí bàbá kan náà fún lóríkì màmá kan náà fún lóríkì ẹnìkan náà pẹ̀lẹ́ yìí kò sí wàhálà bẹ̀ kò sí wàhálà bẹ̀ àmọ́ tó bá nítumọ̀ tí ó bá àbó nítumọ̀ tí ò dáa kí wọ́n sọ pé abioro abioro báwo àbí adífálà ọlọ́mọdé gba àwọn orúkọ burúkú ń o tó ń ti ń tọ́ka sí pé fi sọ ọgbọ́dọ̀ tí wọ́n máa fi pè ọ́ ògùn sáyà fàdẹ̀jọ ọgbọ́dọ̀ jẹ ọgbọ́dọ̀ jẹ ma gba ọ̀jẹ̀dayọ̀ ọkọ̀ máa wọ bòmíì àdókè ọ̀jẹ̀ wò lọ́dà tẹ́lẹ̀ ń jẹba àwọn. wọ́n ní mùsùlùmí làwọn ìyọkọ àwọn jẹ́ ká ọjẹ kèfèrí ìyọkọ wa tó gungun máwọn lórí pé àwọn wàá báwọn sọdún kèfèrí àwọn bóòní bóòní àwọn kọ Ọlọ́run ọba kọkọ pípẹ ṣe dáadáa sí àwọn kèfèrí tó yẹ kí wọn dín lọ́nà láti tẹsí yín wọn ò sì jọ máa lẹ̀dí àpòpọ̀ láti dín in lọ́nà níbi àtúnṣe lọ ọlọ́run ní kò sí tó burú kí a ṣe dáadáa sí wọn kí a sì ṣe dọ́gba sí wọn ọmọ bíi kẹ́ ẹ máa bá wọn sọdún kọ bíi kẹ́ ẹ máa bá wọn sọdún kọ haram ní kí mùsùlùmí máa bá kèfèrí kópa nínú ọdún rẹ̀ ẹ fi yé màmá wọn ẹ bá ní ṣíṣe tí èsì pọ́dún yín alẹ́ làáyìn wọ̀ rà lọ́gbọ́n lẹ́rìí ẹ lè rí mi eléyìí jẹ bó ti ṣe jẹ mi. táwọn obìnrin ò ṣòro tẹ̀yìn ọkọ iná ló ṣòro tọrọ lè fa kíkọ́ rí mami mi sọdún òní lọ́ba sọdún màá sì ọgbà. tó àwọn ọkùnrin náà ni màmá obìnrin sí là tí o ti sọ fún mami rẹ pé mami ẹ mẹjọ yín fi hàn nítorí ní í ṣe pẹ̀lú ọdún o má sọ pé kò ní o. àní wa torí mùsùlùmí là wà abẹ́lọ̀ fún yín káyìn náà di mùsùlùmá mo rò pé yé wa ọjà bó ṣe jẹ́ wọ́n ní sẹ́kù gbogbo ẹni tó bá ti gùn alẹ́ fún láàmú sọ pé bolo ti rí bẹ́ẹ̀ ni tá à ń bá ń wò yí pé nítorí súnmọ́ ni pé owó lè ló fi ra a mọ̀ yí pé ó súnmọ́ kìí lè kò tí ẹ̀ sí tó ti lè jíwó sọ kí ni wọ́n fẹ́ máa bí léèrè lọ́fẹ́ máa bí léèrè olówó ni èsì ń ṣiṣẹ́ ìjọba tá a pè ń jíwó kí lọ́fẹ́ máa bí léèrè ó sì tún lórí tí wọ́n fún ọ tó máa bèrè bí tó ti rówó ọkàn rà bọ́ sí wọ́ta fifteen naira fún ọ oníbo mo ti rówó òbúrúkọ̀ ń gbé ọ máa gbé ọ. jòyọ́ jẹ́ pé nǹkan yẹn ìwọ náà ń wò pé ṣe tọ́ ọlọ́mọdé ń gbàgbàkúgbà ṣe owó eléyìí tó lè wá ní rọrùn tó ibẹ̀ ni yóò ti béèrè torí pé ẹlòmíì ọwọ́ bó ṣe rí nǹkan tó ń fún bó ṣe bàbàrà sí kò ní jò lè yanu àní ìsẹ̀ nìkan gbé mọ́tò ten million ọkàn bọ̀ à ó sì máa ń gbé iṣẹ́ oṣù tó náà ń ṣe tó máa fẹ́ fún ní owó oṣù ọ̀fíṣálì one fifty nígbà ṣé ọdún mélòó ló ṣe dé òfin fún ten million jọ sọ pé rọ́fìlì ó nídìí ọdún márùn-ún àbí jù bẹ́ẹ̀ gan lọ àbí ọdún méje àbọ̀ ọ̀wọ́ àbọ̀ mi má tó ọdún méje rẹ àbọ̀ ẹ dákun gbọ́lá ẹ ti rówó gbọ́lá ẹ ti rówó aha tó ń torí pé kí ọmọ bàjẹ́ kí mọ́tò nǹkan yọ ọmọ jóyàn bí yẹn bá jókòó ń bẹ́ẹ̀ tí wọn máa ń bu kó lè ní tí wọn kó ti báyàn náà aha eléyìí ń jẹba. tọ́ wọ́n ní sí Allahu láàmú sọ àbọlọ àti dáhùn àti dáhùn àti dáhùn ẹni tí ọba yìí kọ wálé kí ó sọ eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ o. wọ́n ní tẹ má pa àwọn káwọn ọmọ adájọba ní márùn kí ni wọ́n fẹ́ẹ́ fi ṣe wo ní tẹnu ìmọ̀ràn pé ni mo ṣe bíbèrè gidi tẹ ni. wọ́n ní kí ni dájọ ẹni tí ń ṣe tọrí kọ ẹni tó sì nàní aládàáda alẹ tàbá wá gbé tọrí kọ rẹ tá a gbé lórí òṣùwọ̀n tá a wo ńtọ́ wà lábẹ́ rẹ̀ tọ́gbàgbọ́ lè di kèfèrí bí ẹni tí ń ṣe tọ̀ríkọ̀ Tìjàníyà tọ́ a lọ gbà pípọ̀ láti fà á ti ju alukurani lọ káfìrí tẹ̀mọ̀kí lọ́ńdà Tìjàníyà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lọ ju kurani lọ wọ́n tún ní àwọn àríwáyà níyè gbà báyìí wọ́n tún ní àti níyè gbà báyìí àti níyè gbà báyìí tọ́ gbà kó tó alukurani lásán kèfèrí ni kátó wá kó ju alukurani kí tẹnìkan fi lọ kalẹ̀ fati ní dípò fatia nínú sọláàtì nílùú kanbẹ wọn làwọn tó lẹ́yìn imam àwọn máa ń gbọ́ Allahumma salli ala Muhammad al-Fatih lè máa wù ẹni tí wọn béèrè ni wọn bá wọn bá fi imam lẹ mọ ìwọ nìkan ó kó gbogbo jẹ máa fẹ ẹ dákun àti sìyàn tó sẹ́yìn ẹ subhanallah ẹ rí i pé lẹ́yìn ò báyìí náà a nídìí láti gbẹ́sìn yé dáadáa o ẹlòmíì sọ ń tọ̀rí kọ́ Tìjàníyà ṣùgbọ́n gbà tẹ́sí gbọ́ lilfati lilfati lilfati ẹ̀rí pé gbogbo wọn tó bá fẹ́ sàdúrà fati àlilfati ìdájà àlilfati iná àti iná lilfati lilfati ti jẹ́ nígbà táwọn gbọ́ tí gbogbo èèyàn lilfati aláìsí ẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ èsì Tìjàníyà gan bọ̀ kíní yẹn ti pọ̀ lẹ́sìn gbọ́ táwọn náà sọ. sọ̀ntorí ẹ̀rọ eléyàn lè torí pé tí àwọn èèyàn ń wílò náà ń ṣe kí ni ẹni ń sọ. eléyìí wá jẹ́ tọ̀ríkọ̀ kàdíríyà ní ṣe ẹni aládàdalẹ̀ kò sí lórí súnà nabi Muhammad sallallahu alayhi wa sallam ó sì lè di kèfèrí tá a bá wo kí kàdíríyà rẹ̀ ó ní lọ́dọ̀ tàwọn àwọn gbà pé Abdul Qadir Jilani òun náà lẹni tó gba nuha. No ọlọ́gba nuhu àtàwọn èèyàn rẹ̀ lẹ̀ aleyhi salam àwọn sì gbà pé abdulkadir aljailani òun ni ọjọ́ kanabi ibrahim ojona aleyhi salam àwọn sì gbà pé abdulkadir aljailani òun náà ni ló mú anabi musa la òkun já àwọn sì tún gbà pé abdulkadir aljailani òun ló gbé isa aleyhi salam lọ sí sámà a inna lillahi wa inna ilayhi rajiun hadha kufur torí pé ń bẹ́ẹ̀ nù gbàgbọ́ àwọn kàdìríyà wọ́n ní tíra kan wọ́n ń pè ní alfuyobot arọ̀bàníyà gbogbo nǹkan ńláńlá tó lọ́n ṣe fáwọn anábì ọlọ́run wọ́n sọ ń bẹ̀ pé abdulkadir ló ṣe abdulkadir ló ṣe sẹ́nìkan bá fi lè wá gbàgbọ́ bẹ́ẹ̀ kí ló dà ó di kèfèrí nù kí á lọ ń wá nu tọ̀rí kọ̀ gan rí a máa sọ náà ni wú nàtọ̀ kágídí hárí ọmọ ló súnà ọmọ ń wá wọ́n wá kóyà alágolé wọn wọ́n ní kàdíríyà làwọn gbogbo ọmọ táwọn bá sì fi lágolé yìí àwọn kàdíríyà láìsí ẹni tó bá sì kàdíríyà yọ gbà olódò burúkú nìyí ẹ dorí kodò ẹ kọtẹ òkè ẹ dá kan mà ọlọ́run fẹ́ ṣàánú àwọn ọmọ pé rádaràda tẹ̀yìn bá ka àwọn ọ̀fẹ́ fi ẹ̀fẹ́ bá tọmọ òdodo lọ́rọ̀ anabi muhammed sallallahu alaihi wasallam ó ní kullu mawludin yuladu fitra fa abawahu yuhawwidanihi aw yunasiranihi aw yumajjisanihi gbogbo ọmọ ni wọ́n bí lórí àdámọ̀ pé mùsùlùmí ni ọjọ́ bàbá àtìyá ni máa bá tiwọn jẹ́ bàbá àtìyá ni wọ́n padà sọ ọmọdé lẹ́sìn Yahudi àwọn ni wọ́n sọ ọmọdé lẹ́sìn Nasara àwọn ni wọ́n sọ ọmọdé abọgibọ ọpẹ anábì tún sàpèjúwe ó ní gẹ́gẹ́ bí ewúrẹ́ ti máa bí ma ẹ ní rí arọ nínú ọmọ ewúrẹ́ ṣùgbọ́n ìyẹ ewúrẹ́ ní mọ́ máa lọ bí tọ́ mọ́ ti yarọ. sọ́mọ kí iye ewúrẹ́ yọ́ọ́ máa lọ sórí òkè yọ́ọ́ máa lọ sórí àpáta yọ́ọ́ máa ṣe pọ́npọ́npọ́n ike kò síbi tó wọ́n lè dúró ọmọ rẹ̀ ńkọ́ yọ́ tẹ̀lé nígbà tó ọmọ ewúrẹ́ bá tẹ̀lé ya rẹ̀ bí ya ti lè mú ẹsẹ̀ dúró bó ṣe lè sọ̀rọ̀ àti tílẹ̀ òfin ní yọ ọmọ ò lè ṣe ọmọ lè yọ kẹsì ọ̀dà ta lọ́dà ìyá rẹ̀ ní ìsìtẹ́ máa ń pariwo ń lu kàtà ní àwọn èèyàn fẹ́ràn súnà wọn fẹ́ ṣe súnà àwọn bàbá bàbá ni àwọn bàbá bàbá ni ọjọ́ mọ ó ṣe súnà tọ̀rọ̀ ta súnà lọ́pọ̀ lu àwọn ni ọ̀fẹ́ràn súnà pẹ́mọ bá tí wọ́n ń ṣe súnà pé wọ́n náà ti fẹ́ lọ gbẹ̀sìn àá ah, ah, èwo lọ́fẹ́ lọ gbẹ̀sìn èwo lẹ́yìn ṣe bàbá ọ̀daràn sọ ìdínú gbogbo òlu ẹ mọ̀ wádìí lọ dìnnà tẹ́bárí táwọn èèyàn ń sá fún lè kí wàá lù súnà tẹ́bárí pé èèyàn fẹ́ ṣe súnà tẹ́bárí pẹ́ ṣe dánilẹ́kọ̀ọ́ ló kọ sún àwọn ìwà tálẹ́ bá wí àwọn bàbá àtàwọn màmá yín lò àwọn lọ́tà súnà òdodo lọ́rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam tẹ́bárí tí ọmọ kan tó ń gbárùkù ti súnà tẹ́ ẹ fẹ́ kú bẹ́ẹ̀ kẹmọ kí bàbá àti ìyá rẹ̀ àwọn náà fẹ́ràn súnà àyàfọ́ ọmọ tó bá ti yarí mọ́ wọn lọ tí bàbá ní lálá gbọ̀ngànà wàláì ó sì yàn láàánú ọlọ́run bá fẹ́ràn wa àwọ̀ wa fẹ́ràn ara wa ọlọ́run ní ká láǹfààní sára àwọn tí ń ṣàlàyé ẹ̀sìn fún wa pé ẹ̀sìn òdodo ni yàtọ̀ sí rọ́ bó bá jẹ́ kó òdodo náà ti dà ní àbáǹsẹ̀ òdodo ń kàdírí ànàbàǹsẹ̀ ẹ̀yin náà wàá pàtẹ ìdánilẹ́kọ̀ọ́ afẹ́ gbọ́ ẹ wá sọ tí kàdírí àbá kónú tí tìjàní àkónú tí rìfàáyí àkónú tí sàdìlí àkónú tí nàkṣẹ̀bàndí àkónú gbogbo afẹ́ bàdàwíyà afẹ́ bùrẹ̀láwìyà ẹ wá wí. ha ọlọ́run bá ṣàánú wa kárí ẹni tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fún wa ẹ̀sìn òdodo ni ẹ̀sìn òdodo ni ta ló fẹ́ kú kọ́ kábàámà ọlọ́run sì já kú wọ́n fi ń ṣàlàyé ẹ̀sìn fún wa á wá kagidi hari ẹni ń tá à ń ṣe náà láàmà ṣe sẹ́ẹ̀ ọlọ́run ṣàdédé dáná ọlọ́run ṣàdédé dáná bíkọ́sẹ̀ ń tí ọ̀wọ́ náà òun náà wọ̀ pẹ̀lú pọ́tọ́sì ni. òun náà sì lè prove ara rẹ̀ right pé yes i insisted pé ilẹ̀ náà iná ni wọ́n sẹ́ yes o ní nǹkan tó fẹ́ sọ fọlọ́ mọ́ náà wọ́n ń wí ọ̀ ń gbọ́ wọ́n tún lé ọ wọlé wọ́n tún sọ ọ̀ ń gbọ́ kí ló kù kò sí dọ́sẹ̀kù àfagídí àfìfẹ́nu ó sì dá wa lójú gẹ́gẹ́ bá a ti ń pariwo kíkẹ́ sí sọ́lọ́ nǹkan nàbì sallallahu alaihi bẹ́ẹ̀ làwọn ti ń fẹ́ kẹ́ ẹjọ́ tọ́ lọ kẹ́ ẹjọ́ tà nàbì sallallahu alaihi wasallam àwọn náà dákẹ́ o àwọn náà dákẹ́ o irú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe lónìí nìsín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tọ́ ọlọ́wọ́ tá à ń nàbì wọ́n bá pàdé àwọn èèyàn nígboro nìsín lónìí wọ́n máa pè ṣé ọ̀sá lọ bí àbí òye ṣé ọlọ́dà gbó lónìí mọ́lọ́dà gbó sílọ́lá sílọ́dà gbó mọ́lọ́dà lẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ kínni. àhà torí káwọn ọ̀fẹ́ kí dáadọ́ gbilẹ̀ àwọn àríjẹ ní bíbíà àwọn àríjẹ ní sínà àwọn nìyẹn tó pẹ̀lú ògbọ́lọ̀ súnà wọlé kálukú pẹ̀lú ògbọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá gan yọ wà fọ́ọ̀t láti gbà pẹ̀lú ògbọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ màmá gan wà fọ́ọ̀t láti gbà pẹ̀lú ògbọ́lọ̀ ní rọrùn gan ni ọ̀wọ̀ bẹ̀ pẹ̀lú ògbọ́lọ̀ a sì rí i pé adúpẹ́ fọlọ́run ó ti fẹ́ wọlé tán gan ọ̀pọ̀lọpọ̀ lé ti wọ̀ báyìí ọlọ́wọ́n bó túnbọ̀ sí rọrùn jù báyìí lọ lẹ́yìn ìjẹba wọn. tọ́ wọ́n ní ṣé súnà kan wà tó jẹ́ pé láyé ànábì ló ti ṣe é lò kò ṣe é lò ń gbà mí. kò sí nígbà tí èsì rí lẹ́sìn gbogbo súnà náà wáá súnà ànábì ni gbogbo gbà náà láà máa lò ẹ dìímú ẹ̀sìn òtítọ́ rí ànábì parẹ́ torí ẹ̀ là ń sẹ́ sọ nínú súnà pé anábì nù ó ti kú ṣùgbọ́n ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn bẹ̀ ẹ̀sìn tọ́lọ̀ fi ran kò sí tó ṣe kò sí tó sẹ̀sìn tọ́lọ̀ fi ran anábì sallallahu alaihi wasallam àyàfi káwọn èèyàn má fẹ́ ṣe àmẹ́sìn yẹn ò yí padà kẹ́ríkẹ́nì kan máa dá sàkẹ́ ẹ́ kí sàwọn ọlọ́run bá wí àwọn sàábẹ́ ni sàábẹ́ wò àìrí náà dà tóbi wọ́n pé sàábẹ́ nìkan lọ́lọ́run bá wí àwọn ẹni tí wọ́n fẹ́ sin lọ́ọ̀ ni máa ń sọ bẹ́ẹ̀ ẹlòmíì lè àwọn ará mẹ́kànnù yàtọ̀ sára nàìjíríà ah ok àlìjáná ara maka yàtọ̀ sí tara nàìjà gbogbo alọ́lọ́wọ́n bá ń bá wì ọkàn jẹ́ pálá lọ́pọ̀ nù tiwa tẹ̀lé ìjẹba gbogbo Allahu akbar sókè gbogbo Allahu akbar láti ma gbọ́wọ́ sókè nínú sọ́láàtì wọn tába bẹ̀rẹ̀ sọ́láàtì á sókè Allahu akbar sáà máa ń gbórí sókè láti rúkú kéésì Allahu akbar láwù àwọn àtúgbọ́ sókè sami Allahu liman hamida àtúgbọ́ sókè à ń lọ sí orí kalẹ̀ Allahu akbar láwù ànígbọ́ sókè. so sáà máa ń dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì ànígbọ́ sókè títí táàfin máa lọ sí rúkú àgbọ́ sókè sáà máa ti ń gbórí sókè láti rúkú àtúgbọ́ sókè tá a máa ń lọ sí forí kalẹ̀ ànígbọ́ sókè tá a bá dìde lọ sí rákà ẹlẹ́kẹta nígbà tá a bá tó dìde dúró pin ìgbà náà láti gbọ́ sókè pé Allahu Akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ tó bá jẹ́ pé àwa rẹ̀ nìkan gbà tí ó forí kalẹ̀ ó tún gbọ́ sókè gbà tí ń gbórí sókè láti forí kalẹ̀ ó tún gbọ́ sókè gbà tí tún lọ sí forí kalẹ̀ kejì ó tún gbọ́ sókè gbà tí tún gbórí sókè ó tún gbọ́ sókè so torí hadithi Malik ibn al-Huwayrith ọ̀wà lórí eléyìí ṣùgbọ́n kẹsàn-án làwọn fi ń ṣiṣẹ́ ń bẹ̀. àwọn olùmọ̀sọ ike hadithi Abdullahi ibn Umar tó wà nù Bukhari àti Muslim tó sàlàyé tá alákọ̀ọ́kọ́ tí mo wí o ńlọ́pọ̀lọpọ̀ olùmọ̀lò ṣùgbọ́n ti Malik ibn al-Huwayrith ari nínú ẹni tó pè ní hadithun shaz hadith tó fẹsẹ̀ rinlẹ̀ tó tako èyí tí rinlẹ̀ jùlọ a sì rí nínú ẹni tó sọ pé la ziyadatu thiqan ni àlékún ni tó wá látọ̀dọ̀ olódodo ó yẹ ká gbà wọlé torí ẹ̀ láti ní takò ní tó bá ṣe àmọ́ ò ní ṣe torí pé Umar tó sọ ọ́nà àdéhùn yẹn tí Bukhari àti Muslim gbà wá ọlànà bíi èsì gbọ́wọ́ sókè tí ọba gbórí tí ọba forí kalẹ̀ ọwọ́ bíi títí máa gbọ́ sókè nù sálàyé ẹsùn wọn kẹ́bùn Umar níbi ẹni tí máa sojú kòkòrò gidi láti rí pé gbogbo ntànà bíi bá ṣe ń òun ṣe eléyìí jẹ́ bàmọ́ má allahu akbar mi níbi sọláàtù janaza sábà ń ṣe sọláàtù sókùlà eléyìí tí wàá ti fi hàn wá ni pé ètò dọ́gba jù ẹnìkan máa gbọ́ sókè pẹ̀lú gbogbo allahu akbar kọ̀ọ̀kan sábà ń ṣe sọláàtù janaza bẹ́ẹ̀ ni sábà ń ṣe sọláàtù ìdẹ́yìn eléyìí tí wàá ti fi hàn wá náà tún ni pé ká máa gbọ́ sókè nínú tíra imam bukhari ó ṣe tíra kan ní juz'u raf'il yadayn ó fi hàn pé àwọn sàhábà láti mú káwọn sàhábọ̀ kan lè sàdédé máa ti kírẹ́tìbìtì so tẹ́lá ti Allahu akbar ní sọláàtì jẹnáza ẹ̀ gbọ́ sókè Allahu akbar Allahu akbar yàtọ̀ sí Allahu akbar ìgbà tẹ́ ń bá ń dìde láti rákà kínní lọ sí ẹlẹ́ẹ̀kejì wọn nìkan lẹ̀ sí ní gbọ́ sókè àmọ́ tí ti fẹ́ sẹ́ Allahu ẹlẹ́ẹ̀kejì ní dúró rákà kejì yẹn ẹ bẹ̀rẹ̀ sí gbọ́ sókè wàhálà kẹdà wọn lọ́lọ́wọ́n bá ó pe sánmà ní méje mélòó nílẹ̀ méje náà ni méje náà ni torí pé ọlọ́wọ́n bá nínú Suratu Taghabun ó ní wa minal ardi mithlahun gbàtọ́ sọ̀rọ̀ pé sámà jẹ́ méje ó tún lò náà ló tún dá ilẹ̀ mísìlẹ̀ hón gẹ́gẹ́ bíi sámà gẹ́gẹ́ bíi nínú nkà. òun náà nìkan láyà tọ́tọ́ ka sí sílẹ̀ jẹ́ ṣùgbọ́n àwọn àdìsí pọ̀ látọ̀dọ̀ anabi muhammed sallallahu alaihi wasallam tó ti pilẹ̀ náà ní méje a sì ti mà nínú òfin ṣẹ̀ríà kìí ṣe dandan kẹ́rì ọwọ́ anú alukurani àti sunna ká tó fún nǹkan ẹ̀rí lè wá nú alukurani nìkan ó sì lè wá nínú sunna nìkan títà alukurani ọba yíyọ ẹ̀rí sunna tó sọ pé ilẹ̀ mélòó ilẹ̀ méje gẹ́gẹ́ bí musa aleyhi salam tó ní kọ́nà ọba fi ọlọ́run tó fi bẹ́ lọ ọlọ́run ní kọ́ máa anabi musa ní gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ní sọlá ìlà ìlọlọ anabi lè mi ọlọ́run ní àìwọ musa tó bá pé sánmà méjèèjì àti gbogbo àwọn ẹ̀dá tó ń bẹ nínú rẹ̀ yàtọ̀ sí mi ọlọ́run tó máa ń bẹ lókè gbogbo sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì àti gbogbo ẹ̀dá tí ń bẹ ńbẹ̀ ilẹ̀ méjèèjì àti gbogbo ẹ̀dá tí ń bẹ ńbẹ̀ tòtí wọn bá kó gbogbo ẹ̀ sórí apá kan sùn wọn tí wọn fi la ilaha illallah sórí apá kejì máa lẹsibí hinna ilaha illallah la ilaha illallah ọba wú ojú gbogbo ẹ lọ rẹ la ilaha illallah ó ní afdalu adh-dhikr ó ní ìrántí tó ga jù torí ẹ ilẹ̀ náà méje ni àmọ́ bí tó wà kò túmọ̀ sí kò sí sọ ọmọ sámà kejì ga tẹ ẹ bàálù àbí rọ́kẹ́tì wo la lè gbé lọ.

wọ́n ń pè ní al-majmu'atu ash-shamsiyya al-majmu'atu ash-shamsiyya kìí sùn nílẹ̀ táwọn òyìnbó ọmọ tẹ́ra wọn jẹ gbàtà àwọn àwọn ya fọ́tò máàs ọ̀dà bíi gbàtó mi wà bẹ́ẹ̀ ọ̀dà bíi ẹ̀sùn kalẹ̀ ẹ̀fẹ̀ fẹ́ lọ wù. rọ́bọ̀tì táwọn fi ránṣẹ́ bẹ́ẹ̀ rọ́bọ̀tì ọ̀pẹ́rẹ́tì dáadáa fọ́ ọ̀pẹ́rẹ́tì. so wa ma utitum minal ilmi illa qalila gbogbo màdàlá ni rondo lásán ọ̀já kankan tọ eléyìí jẹba àwọn lọrẹ kan tó yẹ pé ẹgbẹ́ ló bá ẹsìn gbogbo àwọn máa sọ̀rọ̀ àwọn yẹn láì dáa ni ẹ kìlọ̀ fún ẹwà yẹra fún tí ọba gbọ́ torí pé wọn ní tí wọn bá ń pẹ̀gàn ẹni tó bá jókòó ti ń gbọ́ tí ọkọ fẹni ti ń sọ kó náà ń pẹ̀gàn kọdẹ gan tiẹ̀ ju tẹni ti ń sọ lọ torí ọmọ àdùnmọ́ ju ẹni ti ń sọ lọ ẹrì ẹni tó sọ hmm, ìyẹn ni pé mo fẹ́ gbọ́ sí kò sọ̀rọ̀ gbogbo ìyẹn ti mọ̀ pé ó tún fẹ́ gbọ́ sí ni tó ẹlòmíì tó bá tó rọ lóko ayé yẹn ni pé ẹ tún fún mi díẹ̀ sí i. tó lábẹ́ òfin ọlọ́run ẹ kọ̀ fún kọ̀ gbọ́ kọ̀ gbà ẹ yẹra fún ẹ sì yẹ pé àlè sọ̀rọ̀ ẹ mọ́ torí pé abatẹnijẹ́ yẹra kó fún eléyìí jẹba nínú àwọn kẹtí ń bá yorùbá gidi ni ọ ẹgàn ẹgàn ẹgàn ẹdàkùn ẹja try tẹ́mi bá pẹ́nu mi ń jànú tí wọ́n kó tiẹ̀ ń jànú àbúrò ọmọ dínkù láwùjọ ká máa sọ̀rọ̀ ọmọlàkejì láyìn láyìn bá pọ̀ gan láwùjọ yorùbá kò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí pé máa jó gbogbo dáadáa tí èèyàn bá ṣe lè gẹ́gẹ́ bí náà ṣe máa jó tẹ̀lé ìjẹba wọn ní fatiha ti wá láti máa ké lẹ́yìn imam tí imam ọba ti dákẹ́ lẹ́yìn ìgbà tó ké súrà tán lẹ́yìn fatiha kọ́ dákẹ́ fún yín díẹ̀ díẹ̀ tẹ́tí ké fatiha ti yín ẹ ti máa pé imam yẹn ò ní dákẹ́ tó bá ti ka fatiha tán nígbà tí máa ń ké súrà ẹ ti ti ka fatiha ti yín lásùrẹ́kà torí pé àwọn sọ̀hábà aláàmọ̀ súrẹ́kà ni ànábì ọba wọn wò eléyìí jẹba wọn ní owó tí wọn máa ń ṣe pé mú ẹnìkan wá tó bá ti mú yàn wá bẹ́ẹ̀ lè rèrè ọmọ pọ̀ láti sọ lábẹ́ òfin Ọlọ́run pé kọ̀tọ̀ kọ̀tọ̀ network business kọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run nítorí pé àwọn olùmọ̀ sọ yìí pé ìtújú àti ìyànjẹ ọwà mẹ kí ni mo rà tí mo fi ń gba àlékún èrè kí ni ọ̀rẹ́ mi tí mo mú ara táǹfin gbà lékún èrè sọ wọn ní kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ networking business kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ. wọ́n ní ẹni tó wà lórí ìrìn àjò tó lè máa ṣe náfìlà bẹ́ẹ̀ ni ó lè ṣe bẹ́ẹ̀ làwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ṣẹ́rí àsọ kọ̀sẹ́lọ̀ kọ̀sẹ́lọ̀ tó ń ti pé ọ̀kan nínú àwọn sàhábà onáni Abdullahi ibn Umar ó ní tí ọba fi mú mi tó máa ṣe náfìlà kí ló dé tì ní pé sọlá ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n rà níbi sọ̀rọ̀ lọ́wọ́ àṣìlá lórí ìrìnàjò tó ń tún ṣe náfìlà nígbà mi ó tilẹ̀ jẹ́ pé tọ́pọ̀ jù ní pé máa fi náfìlà lẹ̀ torí ẹ̀ ọ lọ́wọ́ tó ń di ọ lọ́wọ́ ilé ìjẹba. wọ́n kò jáde síjọba anybody tó bá sáàbò síṣẹ́ ò lè gbé lọ sí kóòtù àmọ́rù kóòtù ibi tọ́rọ̀ wà náà nù ọjọ́ bó ti ṣe jẹ́ mọ́sálásí súnmọ́lé àwọn gidigidi kódà débi pé ìrìn ìṣẹ́jú kan àwọn ti dé mọ́sálásí sáwọn lè máa túláàsì ìyàwó àwọn láti máa ṣe sọ̀láàtì ìjùmọ̀ àwọn mọ́sálásí túláàsì ẹ̀ báwọn sọ̀láàtì ìjùmọ̀ àlè lọ sí mọ́sálásí gbogbo lè lọ sí mọ́sálásí kì í sọ̀rọ̀ àyàn lórí obìnrin sọláṣọ jùmọ̀ yìí sì tún sọ̀rọ̀ yẹn lórí obìnrin nọ́mbà fẹ́ẹ̀nì kìí ṣe nọ́mbà túláṣì ọkùnrin ló jẹ́ ọ̀ràn yẹn lé lórí ọkùnrin tó wà nílé tó gbádùn tí ò sí lórí ìrìn àjò tí ìsá láàrin ọkùnrin tó dómìnira tí ìsẹ́rú sọ àwọn eléyìí sọláṣọ jùmọ̀ àjọ ọ̀ràn yẹn lé lórí yàtọ̀ sóbìn. wọ́n ní táwọn lè fi owó orí káwọn ti ṣe déédéé jizya kọjọra wọn jizya ọ̀sán a sọ pé owó orí owó orí ẹjẹ máa gbé abẹ́ ìjọba Islam tó bá ti túmọ̀ rẹ̀ àmọ́ kìí sun owó orí bọ̀rí ìbàdàn owó pé káfìrí ni mí ẹjẹ máa gbé bì ìtumọ̀ rẹ̀ wọ́n lẹ́nu tó gba Islam ní two thousand and four ṣùgbọ́n àwọn òbí rẹ̀ obìnrin yẹn sì ń bójú àwọn òbí wa yọ bójú yẹn kí ni kó ṣe àwọn òbí rẹ̀ ò islam kí ló kàn àwọn pẹ̀lú nítorí jẹ́ mọ́ islam táwọn òbí rẹ̀ náà bá jẹ́ mùsùlùmí kò bá yé wọn sọ wọ́n gbọ́dọ̀ fi yé wọn pé tó bá jẹ́ mẹ́sìn òun wọn gbọ́dọ̀ jẹ́ kí ìkọlù wọn máa ṣẹlẹ̀ ń parí gẹ́gẹ́ bó ti dẹ́pọ̀ náà pé wọ́n ti ń pàtẹ́wọ́ wọ́n ti ń jó kí ló dé tẹ̀yìn bọ̀ òun pọ̀ ṣe bójú ọjà bó ti jẹ́. wọ́n lọ́nà wo láfi lè takò láfi lè gbógun ti ìwà àbàjẹ́ ní Islam náà là ń gbàlàyé yẹn ọ̀nà tá a fi takò náà láti sàlàyé lórí ìfìrìsùn àbí tá a bá fi sọ̀rọ̀ wákàtí mẹ́ta àbọ̀ tá a tún sọ tá a tún tún sọ ọlọ́run ọba kó fi wá mọ̀nà ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ kó wa tún àwùjọ wa ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you.